وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته أركفون ولنبا ولنبا تي أكوى جسي أي تياوي دوري إسلام الله با ناني أدكفون àjẹ́rìí pé ọlọ́run bá yìí òun nìkan ni ọba tó tọ́ láti máa jọ́sìn fún àtijọ́rìí pé anabi sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run bá ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá ní. àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ọlọ́run bá àánú ọlọ́run bá torí ẹ̀jẹ̀ jẹ́ tán ọlọ́run bá fún wa síwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà àtàwọn aráalé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí à ń tẹ̀lé ìlànà anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹdàgbẹ́yàmà. ẹ̀rí eléyìí tí a fẹ́ gbìyànjú àti máa gbéyẹ̀wò ní èdè àsìkò yìí òun náà ni ìrújú kan tí àwọn tí wọ́n jẹ́ onírúurú tí wọ́n ń tàn káàkiri láwùjọ wa yìí àwọn tí wọ́n fẹ́ wo manhajú ahli sunnati wal jama'a ní orúkọ ahli sunna náà àwọn fẹ́ tí wọ́n fẹ́ wo manhaj ti alùsùnà tó jama'a tí wọ́n wà lórí ẹ̀ tí wọ́n dẹrin lórí ẹ̀ lábẹ́ orúkọ alùsùnà tó jama'a náà ti fẹ́ wo manhaj yìí àwọn náà máa pera wọn ní alùsùnà kódà ó ṣeé ṣe káwọn náà máa pera wọn ní asalafiyun àkódà ó ṣeé ṣe káwọn náà ní àwọn mu'assasati kọ̀ọ̀kan tí wọ́n dálẹ̀ àwọn foundations kọ̀ọ̀kan àbí àwọn whatsapp groups kọ̀ọ̀kan tí wọ́n dálẹ̀ tí wọ́n ń pe orúkọ àwọn muassasatu yìí àtàwọn majmu'atu yìí àwọn foundations àtàwọn groups wọ̀nyí tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní orúkọ ahlu sunnati wal jamaa'ah tàbí tó ń pe orúkọ rẹ̀ ní tẹ́ǹsì intisabu àwọn majmu'ati yìí àtàwọn muassasatu yìí síbi ojú ọ̀nà salafiyya. ilé ti jẹ́ sí pé sàlàfíyà dẹ̀ ní àti ìjáde sunnah wal jama'a àkò níbàtàn pẹ̀lú àwọn àròyìn wọn àti àwọn ìlànà wọn eré tí wọ́n dúró lé lórí. sọ nínú àwọn ìrújú eré tí wọ́n ń tàn káàkiri tí wọ́n dẹ̀ ń pè ní manhajú ali sunnah wal jama'a tí wọ́n ń pè ní manhajú àwọn salafu salih òun náà ni a fẹ́ gbìyànjú àti tún tan ìmọ́lẹ̀ sí. kí ni nǹkan náà òun náà ni wípé àwọn wọ̀nyí wọ́n sọ yí pé hazir minal bid'a wala tuhazir min sahibiha hazir minal bid'a wala tuhazir min sahibiha wala tatakallamu fihi. نعم حذر من البدعة ولا تحذر من صاحبها ولا تتكلم فيه يعني كي ما صوى وين لارا نقى بدعة ما صوى وين لارا نقى بدعة ṣùgbọ́n fi ẹni tí ń ṣe dídá alẹ̀ wọ́n sáwọn yẹn lára nípa rẹ̀ má dákọ rẹ̀ wọ́n sì sọ̀rọ̀ nípa ẹni tí ń ṣe dídá dídá yẹn nìkan ni kò máa gbógun ti dídá ni kò máa jàdógun dídá ni kò máa sọ àwọn yẹn lára nípa rẹ̀ ṣùgbọ́n ẹni tí ń ṣe dídá yẹn ẹ láti hazir minhu ẹ máa sọ àwọn yẹn lára nípa rẹ̀ àmọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ láti takallam fi má sọ̀rọ̀ nípa rẹ̀ nítorí pé yìí máa járùkú èèyàn kò sí nínú manhajú ahli sunnah wal jama'a ká máa ṣe wá sí ká máa wá dárúkọ àwọn èèyàn pé lágbájá ẹ̀jìnlẹ̀ sí lágbájá manhaj rẹ̀ dá lágbájá ròyí rẹ̀ dá lágbájá ẹlẹ́gbẹ́ ni lágbájá kìíní kan ni fòlánù kaza fòlánù kaza wọ́n ní eléyìí báyìí kò sí nínú manhaj wa lè sunnah fil jama'ah tó nítorí ẹ̀kọ́ o eléyìí táwọn máa ṣe eléyìí táwọn àtàdé ń gbà wọn ní wọn bí a ti máa ṣe lórí ahọ́n wọn ni wọ́n ti ń sọ orú ọ̀rọ̀ yẹn o òun náà ni pé a máa sọ àwọn ẹ̀ lára níbi dídá ṣùgbọ́n àwọn onídídá á pa wọ́n tí a ní sọ wọn lára nípa wọn àti ní àti ní máa ṣàlàyé wọn àti ní máa dárúkọ wọn pé àti ẹ̀gbọ́dọ̀ dárúkọ rárá rárá ni wọ́n ní ìdárúkọ ńkọ́ ọ̀tàkùn manhajú ṣé bá ní nítorí pé anabi sallallahu alaihi wasallam kí ń dárúkọ àwọn èèyàn ní anabi sọ tí ló ń ṣe àwọn èèyàn kan náà tí wọ́n ń ṣe báyìí tí wọ́n ń ṣe báyìí ànábì òkè ń dárúkọ àwọn èèyàn ànábì kan sọ pé kí ló ń ṣe àwọn èèyàn kan náà tó tá a bá wo hadithu yìí hadithu lálàáfíà ni hadithu lálàáfíà tó ṣẹ̀ṣẹ̀ nílẹ̀ ní pàdánù sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ẹ̀ tó sọ pé má bá lu àkọ́wà so ilé báyìí ni wọ́n wá ń lò ní rújú tí wọ́n ń pè lẹ́rìí fáwọn èèyàn so wọ́n dẹ̀ ń pè manhajú ànábì sallallahu alaihi wasallam pé manhajú ànábì ni pé òkè ń dákọ̀ so kò sí ká máa dárúkọ nínú ìlànà ànábì sallallahu alaihi nínú àná tánàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ mẹ́fì ṣe dáhùwà tí wọ́n fi ń ṣe ìpèpè lọ sí ìjọba náà bá ìmọ̀ dárúkọ òsì ń bẹ̀ tó ránà lè fi ń dárúkọ rẹ̀. so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burúkú gbà ni ọ̀rọ̀ tí ó jáde kú nínú ìròrí ahlu sunnah wal jamaa ni ọ̀rọ̀ tó jáde kú nínú ojú ọ̀nà ahlu sunnah ni gbogbo ẹ́ eh? so wọ́n fẹ́ pe munkaru wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ pe ní òdodo ni wọ́n fẹ́ pe aburú òdodo ni wọ́n dẹ̀ fẹ́ pe òdodo láburú ni hmm? so wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ máa pe aburú ní dáadáa wọ́n fẹ́ máa pe dáadáa láburú fáwọn èèyàn kò yẹ báyìí tó ló fi jẹ́ sí pé nínú manhaju ni pé àwọn gbọ́dọ̀ dákẹ́ lórí àwọn èèyàn yìí lórí àwọn ìrújú àtàbúrú tí wọ́n ń takàkiri nínú ẹ̀sìn yìí. so síwájú náà ẹ jẹ́ kí n kọ́kọ́ fún wa ní. àlàyé kan nínú tíọ́rà kan sí ó gbajúmọ̀ dáadáa òun náà ni tíọ́rà tí ìkan nínú àwọn afá wa ṣe Khalid bin Dhahawi az-Zafiri Khalid bin Dhahawi az-Zafiri afá yìí kọ́lọ̀ wà lẹ́kẹ́lá kí wọ́n sọ wọn. àwọn náà ti tíra kan tó pè ní ijma'ul ulama ijma'ul ulama ala al-hajri wa at-tahdhir min ahli al-ahwa ijma'ul ulama ala al-hajri wa at-tahdhir min ahli al-ahwa kí ni túmọ̀ rẹ̀ ẹni pé ìpanukọ gbogbo àwọn olùmọ̀ ìpanukọ gbogbo àwọn olùmọ̀ kan wà lójú ọ̀nà sunna àwọn olùmọ̀ tí ìpanupọ̀ wọn tó ṣe gbára lé tí a máa wòye sí nínú ṣẹ̀ríà ìpanupọ̀ wọn lórí alhajj lórí káyíyàn lódì wàtàhàzír ní ahli ahwa àti ká sọ àwọn yẹn lára kó níbi àwọn aláburú àwọn oníbídà ìpanupọ̀ àwọn olùmọ̀ tí ìpanupọ̀ wọn tó lẹ́sẹ̀ ńlẹ̀ nínú islam àwọn olùmọ̀ tí a lè ka ìpanupọ̀ wọn fún ìpanupọ̀ ẹ́ ìpanupọ̀ wọn lórí wípé a máa yàn lódì a sì máa sọ́ra a dẹ̀ máa sọ àwọn èèyàn lára kó níbi àbúrò ní dídá ni. nínú tíra yìí tábàlọ́wọ́ page twenty six nínú tíra náà page twenty six yìí a bá ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí a bá ń bẹ̀ kálí bá wọn pé manhajú táwọn yìí gbé wá manhajú kan ní pé wọ́n manhajú náà ìgbà tí afa yìí ń sọ̀rọ̀ nínú síra yìí àwọn ni wàkọ̀rì sọ̀rọ̀ sálàfù min al-mutaqaddimin wa man ba'dahum min al-mutaakhirin ila at-tahdhir min al-bid'i wa at-tahdhir min ahliha ala haddi sawa wọ́n ní ní pàápàá àwọn sálàf àwọn ẹni rè ṣáájú àwọn tí wọ́n jẹ́ ìjọ àkọ́kọ́ nínú islam èyí tí afẹ́kíyàmà tẹ̀lé lànà wọn min al-mutaqaddimina wa man ba'dahum nínú àwọn ẹni ìṣáájú ni àtàwọn tí wọ́n tẹ̀lé wọn mílẹ̀ mẹ́ta àkèrè nínú àwọn tí wọ́n wá lẹ́yìn wọn. wọ́n rìn lórí àtàhàzír wọ́n ní wà kọ́ni sáárọ̀ sálàfù mílẹ̀ mẹ́ta kọ̀dìmínà wà mí báyìí mílẹ̀ mẹ́ta àkèrè náà fi tàhàzírí mílẹ̀ bídàì. wọ́n rìn lórí ká máa ṣe tàhàzír ìtọ́nilára kó níbi dídá ó túmọ̀ sí pé nínú manhaj àwọn sálàf eré tí wọ́n rìn lórí ẹ̀ bẹ̀rẹ̀ láti orí àwọn ẹni ìṣáájú wọn ni àtàwọn tó tẹ̀lé wọn ni manhaju wọn tán lórí ẹni àtàhàzírù min al-bid'ah ká máa sọ àwọn yẹn lára kó níbi bídà wà tàhàzírì min ahliha bákan náà ká sì máa sọ àwọn yẹn lára kó níbi àwọn tí wọ́n jẹ́ oníbídà yìí. sọ̀kọ́ ahlu sunnati wal jama'a ọ̀rọ̀ tèmi nìyẹn o wọ́n kà sí ń ṣàlàyé báyìí ni àwọn ahlu sunnati jama'a wọn à kí ń mú abala kan kan fa abala kan sílẹ̀ wọn à kí ń mójútó abala kan kan ra abala kejì láre pé ká sọ wípé a kà máa hazaro àwọn èèyàn a máa tó àwọn èèyàn lára a máa sọ ewu tí ń bẹ́ẹ̀ di dídá fáwọn èèyàn ni ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe dídá yìí ẹja fi wọ́n lẹ̀ ẹ̀mẹ́jà wulẹ̀ máa ṣàlàyé wọn fáwọn èèyàn ẹ̀mẹ́jà wulẹ̀ máa dárúkọ wọn ẹ̀mẹ́jà sọ̀rọ̀ nípa wọn dídá àwọn nìkan ẹja máa gbógun ti wọn láwọn sálàfù wọn àrìn lójú irú ọ̀nà yìí rárá yẹn ni pé ní déédéé bákan náà ni wọ́n ṣe máa ń ṣe méjèèjì wọn à kí ń wọn à kí ń tẹra mọ́ kan jù kan lọ méjèèjì ni wọ́n máa ń ṣe kíni náà máa ń mójútó tí wọ́n dẹ̀ tẹra mọ́ méjèèjì tí wọn à ní gbé kan lékè ìkan tí wọn à ní mójútó kan kan á fọwọ́ yẹpẹrẹ mú kejì láì mójútó dáadáa bí wọ́n ṣe mójútó alákọ̀ọ́kọ́ méjèèjì wọ́n ó ṣe alahadi sawa ní orí òṣùwọ̀n kan náà ni wọ́n ó ṣe ní wọ́n ó ṣe ń pè é ni wọ́n ṣe bákan náà ni tí kan ò ní jù kan lọ wọ́n ti ń gbógun ti dídá àtó bẹ́ẹ̀ náà ni wọ́n ń gbógun tàwọn ní dídá àtó wọn àní máa gbógun tó ní dídá wọn àní máa gbógun ti dídá kan múra sí i kan bá fọwọ́ yẹpẹrẹ mú àwọn tó jẹ́ ní dídá wọ́n gbógun tàwọn méjèèjì ní dèdè bákan náà ni. فلم يقتصروا على التحذير من البدع وتركوا أهلها على طريقتهم سائرين kán wá pa àwọn onídídáàtì lórí ojú ọ̀nà àwọn kan máa rìn bẹ́ẹ̀ kán pa àwọn onídídáàtì sórí ojú ọ̀nà àwọn kan máa rìn lójú ọ̀nà yẹn wà lè dídá ìhí mọ̀ọ́ wùdí yìí kán sì fi wọ́n lẹ̀ kán máa ti tẹ̀rùwíjù kán máa polongo bídà àwọn fáwọn èèyàn wọn ní fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀. fa inna hadhihi al-bid'a fa inna hadhihi al-bid'a la tasiru wahdaha fa inna hadhihi al-bid'a bídà ò lè ṣe kíni kò lè dárìn fúnra rẹ̀ kò lè dárìn lóhùn nìkan bal labudda laha min mutajirin wa murawwidin ọ̀ràn yẹn ní kárẹ́ nìkan tí ó máa tí ó máa pèpè sí tí ó máa polongo rẹ̀ tí ó máa mú káàkiri tí ó máa mú bídà yọ yẹn ọ̀ràn yẹn kọjá pé nìkan ni ó ṣe kíni ni ó máa fọ́n bídà yìí káàkiri òun yóò máa mú káàkiri òun yóò máa pèpè sí dídá kò lè dá kò lè dá fọ́nká fún rẹ̀ láì àtàhàzírù min àhìlìhà ọba jọ́ra yẹn nínú káṣíkínní ká tó àwọn ìlara kó níbi dídá òun náà ní kí a tó àwọn ìlara kó níbi àwọn tó bá jẹ́ oníbídá yìí ọ̀làzìmà mi náà tàhàzír ọjọ́ ọ̀ràn yẹn nínú ìmọ̀ ṣe ìkìlọ̀ kó níbi dídá àtàhàzírù min àhìlìhà ìṣe ìkìlọ̀ kó níbi àwọn tí wọ́n ń ṣe dídá yìí náà yẹn pé nínú ọ̀ràn yẹn pé èèyàn ń pèpè kó níbi dídá èèyàn ń takò dídá èèyàn ń sọ àwọn ìlara kó níbi dídá ní ká sọ àwọn ìlara kó níbi àwọn tó oníbídá yìí náà àwọn onídídá àyíwárí tí wọ́n bá ti lè jáwọ́ kó omi dídá rẹ̀ ibi dídá tó ń ṣe save anything tí a sì lè má wọn ta àyàn wọn lódì máa ta máa yahmiluna min bídá inú àháwà wọ́n ní in tí wọ́n gbé dání nínú bídá àti ìfẹ́nú nǹkan yẹn ló kù tá a bá ti lè ṣe kí ni tá a bá ti lè paná àwọn tí wọ́n ń gbé bídà yìí dání tí wọ́n ń fọ́n bídà yìí káàkiri tí a ti lè ṣe kíni tá a ti lè sọ àwọn ẹ̀ lára nípa wọn tí a yàn wọ́n lódì tí a pa wọ́n tì tí a ṣàlàyé wọn táwọn yẹn fi ṣe kíni táwọn yẹn fi pa wọ́n tì bí ẹni tí ò wúlò láwùjọ táwọn yẹn gbọ́ wọn yé débi wípé wọn àmú nǹkan kan lọ́dọ̀ wọn má tí wọ́n wà láyé díẹ̀ láìsí nǹkan gbé dání náà yóò ṣe kíni ni torí pé àwọn tó gbé dání náà wọ́n ti kú láwùjọ àwọn lágbára mọ́ àwọn èèyàn kà wọ́n kún mọ́ so yín tábà sọ kò ní kò tiẹ̀ ní pọ́n kára rárá àwọn ò tiẹ̀ ní gbọ́ rárá àwọn ò tiẹ̀ ní tẹ́tí gbọ́. wàlámì yatamakkanu min nasriha wa da'wati ilayha wọn àti ní níkàápá láti máa fún akáàkiri àti láti máa pèpè sí mọ́ nígbà tí a bá ti tàbá ti wó àwọn tí wọ́n ń gbé nǹkan yìí dání gẹ́gẹ́ fọ́ra wọn. wọ́n wá ní wa qad zahara fi zamanina hadha aqwamu. wọ́n wá ní lásìkò wáyé àwọn èèyàn kan ti jáde àwọn èèyàn kan ti hàn báyìí láwùjọ wa báyìí lásìkò wa yìí sódà saul asnan àwọn wọ̀nyí ọmọ kéékèèké ni wọ́n nínú ọjọ́ orí ìtumọ̀ ìjọmọ kéékèèké nínú ọjọ́ orí ni pé tá a bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ àwọn sálàfù umma ẹ rí wípé ọmọ kéékèèké náà jẹ́rẹ́gbẹ̀ wọn kódà kan pé ọgọ́rùn-ún ọdún lásìkò yìí kódà kọjá pé àwọn táwọn wí kọjá pé ọgọ́rùn-ún ọdún ni wọ́n so ẹ wípé tó ń tọgọ́rùn ọdún wọn wọn àdàgbà tó ọmọ kékeré ni wọ́n máa jẹ́ bí nísbà sí àwọn salaful umma yẹni pé ní ìbámu síta bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ àwọn ju àkọ́kọ́ àwọn sọ̀hábà àwọn tabi'un àtàwọn tabi'ut tabi'in ẹ̀kọ́ àwọn kékeré ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ wọn. àwọn wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ ròyìn sódà sáwùl asnan nínú ròyìn tá a lè fi ròyìn wọn tá a lè fi yẹpẹrẹ wọn nínú ròyìn táwọn tánàbí sallallahu alaihi wasallam tó fi ròyìn àwọn khawarij ni òní pé sódà sáwùl asnan ọmọ kékèké ni wọ́n lójú ọ̀nà yìí sufahawul ahlam àwọn wọ̀nyí àwọn òmùgọ̀ ni wọ́n wọn gbàgbọ́ yìí manhajù yìí rárá òmùgọ̀ ni wọ́n nípa manhajù yìí yaquluna bi qawlin muhdathin lam ya'ti bihi al-awwalun wọ́n máa wá sọ àwọn ọ̀rọ̀ kan tọ́jọ́rọ̀ àdádálẹ̀ ẹ pé àwọn ni wọ́n dá ọ̀rọ̀ yẹn lẹ̀ lam ya'ti bihi al-awwalun táwọn ni àkọ́kọ́ tún àmúrò ọ̀rọ̀ yẹn wárí tẹ́ẹ̀ lè gbọ́ kí àwọn sálàfù sọ́ọ̀lì tẹ́ẹ̀ lè gbọ́ kí wọ́n sọ orí ọ̀rọ̀ yẹn àwọn máa mú àwọn ọ̀rọ̀ kan wá tó pé àdádálẹ̀ ọ̀rọ̀ ni àwọn ni wọ́n dá ọ̀rọ̀ yẹn lẹ̀ ìròyìn àwọn ni wọ́n gbé kalẹ̀ táwọn sálàfù sí kíni tí wọ́n sọ orú ẹ̀ yìí wọn ọ̀dẹ̀ múyọ̀ wá. fàkọ́ọ́lù hazir mina bídà yìí àwọn ọ̀rọ̀ tó máa sọ táwọn wí òun náà ni kí wọ́n máa sọ pé hazir mina bídà yìí máa sọ àwọn ìlara kó mi bídà ni wàlá tó hazir min sahibiha má sọ àwọn èèyàn lára kó ń di ẹni tí ń ṣe bídà kò yẹ báyìí ní sin hazir mina bídà wàlá tó hazir min sahibiha sọ àwọn èèyàn lára kó níbi bídà níbi àwọn aburú àtàwọn ewu bídà ni má sọ àwọn èèyàn lára kúrò níbi ẹni tí ń ṣe dídà fúnra rẹ̀ wala tatakallam fi o sì má sì sọ̀rọ̀ nípa ẹni tí ń ṣe dídà yẹn àwọn tí ń ṣe dídà lẹ̀ ẹ má dákọ ẹnìkan Ànábì sallallahu alaihi wasallam kí ń dárúkọ ẹ má wulẹ̀ sàlàyé àwọn yẹn ẹ pa àwọn yẹn ti dídí àwọn gangan ní kẹ́ máa gbógun tì ẹ́ ṣùgbọ́n yẹn bá wọ ọ̀rọ̀ yìí èyí ò rò pọ̀rọ̀ àwọn hàlù sunna yìí ẹ rò pọ̀rọ̀ yìí ẹ rò sẹ́mà kò sẹ́ni tí ó jẹ́ alùsùnà tí ó gbọ́ pé ke ní kéèyàn gbógun ti bídà tí ènìyàn wò pé àmọ́ṣà ah, lọ ní ká máa gbógun ti bídà náà ẹ wàá rò yí pé alùsùnà ni wọ́n ni ẹ wàá rò pé ròyìn súnà ni wọ́n ń gbé káàkiri pẹ̀lú gbígbógun ti bídà tí wọ́n kọ́kọ́ ti síwájú níbi ọ̀rọ̀ yìí ẹ̀ nímọ̀ yí pé wọn àrìn lójú ọ̀nà alùsùnà rárá ó dẹ̀ ní fi ṣe pé báyìí ni wọ́n ní ẹ má gbógun ti dídà ẹ má gbógun tàwọn ń ṣe so ló fi jẹ́ pé kí n sáré tètè kí n tó tó parí mi kí n tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí mò ń bá lọ kí n tó kà parí ẹ jẹ́ kí n sáré tètè fún yín lára ní orí ọ̀rọ̀ tí Mufaddal ibnu Muhalhil rahimahullahu ta'ala ìkànnà àwọn afa sunna ni tó sọ nípa irú àwọn nǹkan báyìí kálíbà gbọ́n dá àwọn níbi dá kámẹ́rù yìí pé ká sọ̀rọ̀ kan tó dàbí ẹni fọ̀rọ̀ sunna ni kámẹ́rù yìí pé oní sunna ni wọn àti kámẹ́rù kan fẹ́ ṣe násìrò fún sunna ni kámẹ́rù kan fẹ́ ara sunna lọ́wọ́ ni kámárò yìí pé báyà wọn fẹ́ gbé súnà lárugẹ ni tó bá ṣe máa ń ṣe nìyẹn wọ́n kọ́kọ́ ti ọ̀rọ̀ kan síwájú tí ó jọ ọ̀rọ̀ súnà tí ó jọ ọ̀rọ̀ tí ó dá létí wọ́n wá ti dídá àbọ̀ lẹ́yìn rẹ̀ bá ṣe máa ń ṣe nìyẹn tó àlùjẹ́ pé àfáwa Mufaddal ibn Muhalhil nínú afárò fún ọgbà wa wọn tábàlọ́wọ́ nù al-Ibana al-Ibana al-Kubra tábàlọ́wọ́ mujallad page four hundred and forty four al-Ibana al mujalladu ẹlẹ́kejì page four hundred and forty four alimam mufaddal ibn muhalhil wọ́n sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ wọ́n ní law kana sahibu bid'ati idha jalasta ilayhi yuhaddithuka bi bid'atihi aghartahu wa fararta minhu. wọ́n ní tó bá jẹ́ sí pé oní dídá ó ti mọ̀ yí pé ó ti mọ̀ yí pé tó bá jòkó síyàn tó bá bẹ̀rẹ̀ sí máa sọ bídà rẹ̀ tí bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ bídà ó sá fún un ó sì ó sì ṣe kíni ó sì ó sì sọra fún èèyàn báyìí àwọn oníbídà ti mọ̀ yí pé tẹ́yìn àwọn bá bẹ̀rẹ̀ tán bá bẹ̀rẹ̀ wá sí àbí tán bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ibi ní àwùjọ tí táwọn yẹn ti gbọ́ súnà yìí pàápàá jùlọ lásìkò tí àfa yìí ń sọ̀rọ̀ tẹ́ pé àwọn àfa súnà ti gbìyànjú gan láti jẹ́ káwọn yẹn mọ bídà àwọn yẹn ti gbọ́ bídà yìí wọ́n dẹ̀ ti mọ oní bídà ọ̀nà táwọn onídà wa máa ń dá lọ́gbọ́n láti ń dá lọ́gbọ́n lásìkò yìí náà tọ́jọ́rú níta wà lórí ẹ̀ báyìí ẹ ní pé hazir min al wàlá tó ṣáàzì ní sọ̀hídì ha wàlá tó tasallamu fi. irú ọ̀rọ̀ yẹn tẹ́ bá wo ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ṣáàzì mi náà dídà tó àwọn yẹn lára kó níbi dídà ẹ̀ kọ́rọ̀ yẹn bá súnà mu. wọ́n ti síwájú tẹ̀lé bá rò pọ́ òní súnà ni wọ́n ní kẹrù kọ́ máa ń gbógun tó ní dídà kẹrù kẹ́ máa rò pọ́ ń gbógun ti dídà ni ẹ̀ ní màá wọ́n ti ọ̀rọ̀ tí wọ́n padà sí bọ̀ lẹ́yìn yẹn ọ̀rọ̀ dídá ni ṣùgbọ́n wọ́n gbé ọ̀rọ̀ súnà ṣáájú wọn wá kí dídá bọ̀ lẹ́yìn. sàmọ́ pé manhaj alùsùnà tó jama àti àti kàṣáájú lókè nínú tíra tá ń kà yìí kò ní pé àwọn alùsùnà jama bá ti ń gbógun ti dídá àná máa ń gbógun tó ní dídá alahadi sawa ní bákan náà ni hmm, lórí òṣùwọ̀n kan náà ni ìyẹn ni pé bá ti lè mọ́ dídá tó bẹ́ẹ̀ náà ni ó ti lè má àwọn tí ń ṣe dídá tó wọn àní lè mọ́ dídá lásán kápá àwọn tí ń ṣe dídá sí àti sàlàyé tẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ bá ti rí èèyàn kan tó yẹ pé abala kan lòún fẹ́ mú ẹ máa ṣàlàyé dídá lásán ni ẹ pa àwọn tí ń ṣe bídà ẹ pa àwọn tí ẹ má dárúkọ wọn ẹ má sọ̀rọ̀ nípa wọn ẹ kà máa wó bídà àwọn ni ẹ ti mọ̀ wípé irú ẹni báyìí òrìn lójú ọ̀nà àárí sínú ẹ̀sìn ìjọba àmì ẹ̀ kò yé báyìí nìsín nítorí pé ó ti ó mú abala kan tó súnmọ́ ó gbé síwájú wọn bá ti bídà rẹ̀ bọ́ lẹ́yìn àwọn ni wọ́n ń sàlàyé fún wọn nígbà pé law kana sahibul bid'ati idha jalasta ilayhi yuhaddithuka bi bid'atihi hazartahu wa farọ́ta minhu oníbídí àti mọ̀ wípé tó bá jòkó tòun tó wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ bídà tó ń bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ bídà ó sọ̀ra fóun ó sì sá fóun tó wà sí kí ni walakinnahu yuhaddithuka bi ahadithi sunna fi badwi majlisihi nígbà tí wọ́n ti gbẹ́jà àwọn èèyàn báyìí sáré pé àwọn èèyàn ti gbọ́ súnà yìí gan sáré pé àlàyé súnà ó ti hàn sáwọn èèyàn pẹ̀lú gbìyànjú àwọn olùmọ̀ nípa súnà tábà fẹ́ sọ̀rọ̀ walakinnahu yuhaddithuka bi ahadithi sunna àwọn ahadithi sunna ni ọmọ wa mọ́ wa fún ọ yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ sunna fi badwi majlisihi níbẹ̀rẹ̀ ìjókòó rẹ̀ àwọn àdìsí ni ọmọ mú wa àwọn ọ̀rọ̀ sunna ni ọmọ sọ thumma yudkhilu alayka bid'atahu lẹ́yìn rẹ̀ yóò máa ti bídíà rẹ̀ wọlé sí yóò máa ti bídíà rẹ̀ yóò máa ti bọ̀ lórí yóò máa gbé bídíà rẹ̀ wọlé sí ọ lára fala'allaha talzam qalbaka famata takhruju min qalbika ó wá ṣeé ṣe wọnú ọkàn rẹ kó lè máa ọlọ́kàn ẹ tó bá wà lè lè mọ ọlọ́kàn rẹ̀ yìí àti jáde wá di wàhálà nígbà wo ni wàá jáde kúrò ní ọkàn rẹ̀ lórí pé kò ní lè jáde má tó tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wàá rò pálí súnà ni wàá máa tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ torí pé n tí ó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nípìnlẹ̀ ni pé àwọn àhàdísù súnà ni ó máa kà tó bá ti wá tó bá ti gbé yẹn wọlé torí pé ẹ ti ẹ ti dára dé òun tán torí pé òun ti òun ti rí ibi tàn yín tán lọ́ọ́ máa ti dídà rẹ̀ wọlé lọ́ọ́ máa gbá bídà sí yín lára lọ́ọ́ máa gbé bídà sí yín lára tí ó wà nílẹ̀ mọ́kàn yín kò kò yí báyìí so tó fi jẹ́ sí pé àfáàwà Hisham bin Hassan nínú ẹgbàá wákẹ́ gbà lọ́dọ̀ tí wọ́n nínú tabakọ́tù ibn eh, Sa'id tabakọ́tù ibn Sa'id àti sunanu darimi àti sheikh sunna alalakai àti al'ibana ibn bakpo ẹgbàá wákẹ́ gbà lọ́dọ̀ tí wọ́n nínú kare Hassan wa Muhammad bin Sirin yaqulan wọ́n ní Hassan al-Hassan al-Bakri rahimahullahu ta'ala àti Muhammad bin Sirin wọ́n á máa sọ yìí pé láti jáde sí ashabal ahwa ẹ má máa jòkó ti àwọn onífẹ̀ẹ́nu àwọn onídídá ẹ má jòkó tí wọn pẹ́ fẹ́ kọ́mọ̀ lọ́dọ̀ wọn abẹ́fẹ́ gbọ́wà sí wọn abẹ́fẹ́ gba ìmọ̀ látọ̀dọ̀ wọn wà láti jáde lóhùn kódà ẹ má bá wọn ti fàǹfà nínú ẹ̀sìn nítorí pé ìbá wọn ti fàǹfà ìjòkó tí wọn náà nìyẹn wọn máa ráyè ọ̀rọ̀ ìròyìn wọn wọn máa rọ́ sí i lórí wà láti ẹ̀sìn náà ewúmi hù ẹ sì má gbọ́rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ wọn rárá ẹ má gbọ́rọ̀ látọ̀dọ̀ wọn. òye báyìí nìsín eléyìí báyìí ẹ wo Al-Hasan Al-Basri nìyẹn àti Muhammad Sirin ẹ̀wò bá ti ń gbógun tàwọn ní dídá nítorí wípé kán lè bá gbógun ti dídá àwọn tí dídá àwọn kó lè bá kú náà fi ń gbógun tàwọn ní dídá báyìí pé ẹ má jòkó tí wọn o ẹ ẹ má bá wọn sì fanfàánú ẹ̀sìn o ẹ má gbọ́rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ wọn nítorí wípé tẹ bá ti lè tẹ bá ti lè pa wọn sí báyìí so tí wọn yẹ pẹrẹ láwùjọ tí èèyàn kankan ò gbọ́rọ̀ lẹ́nu wọn mọ́ so dídá àwọn ò kú èyí láti ní sìn tó kọ àwọn tó àwọn tó mi dídá yẹn gẹ́gẹ́ ti yẹ pẹrẹ láwùjọ àwọn gẹ́gẹ́ ti kú lákùúsáyé so látara báyìí dídá àtànfẹ́ fọ́n káàkiri yẹn wọn à ní ní kápá àti fọn káàkiri máa nígbà tí wọn kéré ní tí ó gbọ́ ẹ tẹ́ẹ̀ ti jòkó tí wọn tẹ́ẹ̀ bá wọn ti fanfa tẹ́ẹ̀ gbọ́dọ̀ látọ̀dọ̀ wọn. bákan náà hanbal bun ishaq òun náà sọ yìí pé sami'tu aba abdullahi yaqul eléyìí báyìí náà á bá nínú al-ibana títí bí wọn bá pọ̀ ó lóun gbọ́ tí abu abdullahi sọ yìí pé ahlul bida'i ma yanbaghi li ahadin an yujalikahu àwọn oníbídà kò tọ́ fún ẹnì kankan láti jòkó tì wọ́n kọ̀tọ́ fẹ́ nìkan kan láti jòkó láti máa gbọ́rọ̀ lọ́dọ̀ wọn láti máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn wàlá ìkọ̀ lẹ́kọ̀ọ́hù èyí ò sì gbọ́dọ̀ máa rò papọ̀ pẹ̀lú wọn hmm? wàlá yà nù sàbíhìn so èyí ti rí ṣe kí ni o èyí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn èyí ṣàánú wọn èyí rọ̀ fún wọn èyí báyìí nìsín so àwọn tó jẹ́ sí pé èèyàn máa ń sá fún wọn so mo mú àwọn eléyìí wá láti jẹ́ kí a rí àwọn àtọ́júwe lórí báwọn afáàtúnnà rahman umar allah ta'ala àwọn tí a ń tẹ̀lé manhaji wọn tọ́jú pé àwọn náà tẹ̀lé manhaji àwọn tó ṣáájú wọn ni bí wọ́n ṣe máa ń lò pẹ̀lú àwọn onídídá wọ́n ṣe máa ń lò tó ti jẹ́ pé onídídá burú gan wọ́n burú gidi gan so ẹ rí i pé yọmọ òun náà àwọn onídídá kan ti ń dé nsìn tó jẹ́ sí pé àwọ̀ gbé wọ̀ sọ bíi wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ bá lùsùn náà wọ́n máa kí dídà wọlé wọ́n máa kí àwọn ìròyìn yẹn wọlé wọ́n máa gbé àwọn ìròyìn ẹ̀sìn yìí lára ṣèlú jẹ́ pé à ń sọ àwọn yẹn lára ẹ̀ kan sọra fúru àwọn yẹn yìí ẹ wúrú ọ̀rọ̀ yìí sìn hazir minal bida'i hazir minal bida'i wàlá tu hazir min sahibiha wàlá tatakallam fi ẹ wọ̀rọ̀ yẹn wọ́n wọlé pẹ̀lú ọ̀rọ̀ súnà wọ́n wá kí dídà bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ súnà ni pé ẹ sọ àwọn yẹn lára kó ní dídà ọ̀rọ̀ súnà nìyẹn ṣùgbọ́n ẹ má sọ àwọn yẹn lára kúrò níbi àwọn onídídá àti ẹsìté àti pé kí ẹ má sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ dídá yẹn wọ́n ti ti dídá wọlé síbẹ̀ báyẹn alùsùnà òkè ṣe báyẹn báyìí alùsùnà kẹl jama'a min al-mutaqaddimina wa man ba'dahum min al-muta'akhirina saru fi at-tahdhiri min al-bidai wa at-tahdhiri min ahliha ala haddi sawa ojú ọ̀nà táwọn arìn ni pé àti bídíà àtàwọn tí ń ṣe bídíà ni wọ́n máa sọ àwọn yẹn lára nípa wọn wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ nípa wọ́n ti ń dákọ̀ bídíà ni wọ́n máa dákọ̀ àwọn tí ń ṣe bídíà yẹn bó ṣe tọ́ ní ìṣèjì máa fẹ́ sọ̀rọ̀ bídà ń ṣe kí n dárúkọ bídà àti mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ kí bídà báyìí ni mo fẹ́ gbógun tì sọ́dà táwọn èèyàn lè mọ̀rú bídà àti mo fẹ́ ṣàlàyé nípa rẹ̀ wọ́n dẹ̀ lè sọ̀ra fún bẹ́ẹ̀ náà lọ́tọ́ fún mi kí n dárúkọ àwọn tí ń ṣe bídà yẹn káwọn èèyàn lè mọ̀ wọn ká lè sọ̀ra fún wọn bó ṣe tọ́ kí n dárúkọ aburú bẹ́ẹ̀ lọ́tọ́ kí n dárúkọ àwọn aláburú bó ṣe tọ́ ni méjèèjì àtàburú ẹ má ṣàlàyé àwọn aláboyún yẹn ẹ má sọ̀rọ̀ nípa wọn ẹ̀yin wàá rò pọ̀rọ̀ súnmọ́ ni wọ́n ń sọ pé wọ́n ti gba ibìkan wọlé sí i lára wallahi ọ̀rọ̀ bídà ni lóbi jẹ́ sí àfáì tẹ̀síwájú ó ní wàá máa kọ́sọ̀ lórí zálika ilá ìzìlákọ̀ bá a tàṣírí ní àhìl bídáyì liyaslima lahum a'immatuhum yìí ọ̀rọ̀ tán sọ yìí kò àyàfi wípé wọ́n fẹ́ wọ́n fẹ́ ti ilẹ̀kùn ká máa sọ àwọn yẹn lára ní àlè dídá yìí kó níbi àwọn àwọn onídídá ìtàtẹ́ ti ilẹ̀kùn tàtẹ́ tì ní ilẹ̀kùn ká máa sọ̀rọ̀ nípa àwọn èèyàn ká máa sọ àwọn èèyàn lára nípa àwọn onídídá ilẹ̀kùn tàtẹ́ tì nìyẹn liyaslima lahum a'immatuhum wa qadatuhum kí àwọn àyímọ̀ àwọn àwọn àgbààgbà fa àwọn àwọn onídídá fa àwọn yẹn ká lè máa là kó níbi kó níbi ìsọ́nilára àwọn àlùsùn lẹ́tọ̀ jẹ́máà kán lè bá a là káwọn afá wọn lè là kúrò níbi ìyẹpẹrẹ wọn àbí ìwó wọn àbí ilé àwọn èèyàn sákò lọ́dọ̀ wọn kán lè bá a là kúrò bẹ́ẹ̀ láti gbé irú ojú ọ̀nà ìwọlé wọ́n fẹ́ ti ilẹ̀kùn wọ́n fẹ́ ti ilẹ̀kùn yìí máa sọ àwọn èèyàn lára kúrò níbi dídá ni. wàlíyànṣòro min bida'ihim wa mana'ijihim al-muhdatha ma yuridun káwọn wọn yẹn káwọn afá wọn yẹn tí wọ́n lè bá a fọ́n dídá wọn káàkiri àwọn mànà ìjì wọn àwọn ojú ọ̀nà àwọn tó burú yìí tọ́jú lọ́nà àdáadáa lẹ̀ yìí ẹ́ wọ́n fẹ́ máa fán káàkiri kálí máa fán káàkiri ni kò yí báyìí nísìnyí tó kálí máa fán káàkiri ni. فالنبي صلى الله عليه وسلم هو الذي شرع لأمته لأمته التحذير من أهل البدع بأعيانه ó sì jẹ́ sí pàdánù sallallahu alaihi wasallam gan òun ló la ọ̀nà lòun ló la ọ̀nà kalẹ̀ fún àwọn àlùmọ́ rẹ̀ ló gbé kalẹ̀ lófin fún àwọn àlùmọ́ rẹ̀ wípé ká máa ìsọnilára ká máa ṣe ká máa sọ àwọn yàrá kúrò níbi àwọn oníbídà bí àyà nìyí tá máa dárúkọ wọn báyìí tá máa ṣe àfihàn wọn fáwọn èèyàn tó ṣe rí lágbájá ẹ̀jẹ̀ náà sí. فقد أشار النبي صلى الله عليه وسلم إلى ذي القويسرة بقوله صلى الله عليه وسلم wọ́n ní ní pàápàá tálíbà mọ̀ wípé ojú ọ̀nà yìí ànábì sallallahu alaihi wasallam ló ní ànábì ló gbójú ọ̀nà táwọn onídídá yìí tání ká máa dákọ̀ èèyàn yìí tání ká máa ṣe tààyè àwọn èèyàn yìí ká máa ṣàdá yẹn káwọn yẹn fi dá wọn mọ̀ yìí ojú ọ̀nà tó fẹ́ máa takò yìí tẹ́kàn ní bídà nìkan ní ká máa wò yìí ojú ọ̀nà ànábì ni ànábì fún ẹ gangan ló gbé ojú ọ̀nà yìí kalẹ̀ fáliwù mọ̀ yìí pé ẹ máa ṣàlàyé àwọn oníbídà ẹ máa sọ àwọn yàrá nípa wọn ẹ sì máa dárúkọ wọn ẹ máa ṣàfihàn wọn ẹ máa ṣàfàyọ wọn fáwọn èèyàn. ṣé ní dẹ̀lí lórí yẹn ànábì sallallahu alaihi wasallam tọ́ka sí Dhul-Khuwaysira àtẹ̀míní ànábì tọ́ka sí ànábì sí àyíyáná rẹ̀ ànábì sí hazara ló mọ̀ kó níbi àbúrú ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ ànábì sọ pé innahu sayakhruju ànábì ní dájúdájú yóò padà jáde nínú àwọn àrọ́mọdọ́mọ ẹni yìí ànábì sọlá ọ̀sán wa àyíjáná rẹ̀ ànábì wa ṣe ìṣàrọ̀ ànábì wa tọ́ka sí láti ṣe tààyínú rẹ̀ pé ìṣàrọ̀ nínú tá a máa fi ṣe tààyínú tó ga jù ní ká tọ́ka sí ntàtẹ́ ntàtẹ́ pé ẹ òkè níyì yẹn ni pé a ti ṣe àdáyẹnrí rẹ̀ láàrin àwọn nǹkan yòókù nìyẹn tí òfin lójú fáwọn èèyàn pé a ti náà ń sọ̀rọ̀ nípa rẹ̀ eléyìí ni sẹ́rí eléyìí eléyìí so ẹni àwọn èèyàn ní ti nǹkan yẹn mú mọ́ àwọn yóò ti gbọ́ yé anabi sallallahu alaihi wa sallam wa àjánà zulkuwaisira at-tamimi anabi ni innahu sayakhruju min dhibihi hadha qawmun àwọn àjọ kan jáde nínú mọ̀lẹ́bí ọkùnrin tẹ̀ ń wòye anabi wa nawọ́ wa nàka sí zulkuwaisira at-tamimi pẹ̀lú kan anabi sallallahu alaihi wa sallam ó sàlàyé rẹ̀ fáwọn èèyàn ó ti ta àyè nù rẹ̀ fáwọn èèyàn adẹ̀mẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ orúkọ rẹ̀ gbogbo èèyàn lónìí tó bá rin ojú ọ̀nà sunna àti tó bá ń gbọ́ àti àfa sunna ni wọ́n mọ̀ wípé ta lórí àwọn kọ̀wárì òun náà ni abdullahi bonfil kòwé sírọ àtẹ̀mímì tí kìí bá ti pàdé sọlọ́ ọ̀sán bá ti tààyè ní ọlọ́jọ́ yẹn tí kìí bá ti pọ́ bá dárúkọ rẹ̀ níjọ́ yẹn bóòlù láti máa ẹni tí nǹkan yìí ṣẹlẹ̀ sí bóòlù láyé sọ́ra fún kẹlẹ́bà pé mọ́nà àjọ alẹ́ jìnnà tó máa wú. ẹ ọba ni àwọn èèyàn kan jáde nínú ìjọ rẹ̀ tahqiruna salatakum wọ́n ti máa ké kùránì gan wọ́n máa ké kùránì gan wọ́n máa máa ṣe gidi gan ṣùgbọ́n kò ní kọjá ọ̀ràn wọn yẹn ni pé wọ́n á ní gbọ́ yẹn wọ́n á dẹ̀ ní máa ṣiṣẹ́ tọ̀ yamurukuna mina din muruqa sahmi ní arọmiya ààrẹ bí wọ́n jáde kó nu ẹ̀sìn bí ọkọ̀ àti máa ń jáde lára ẹ̀ràn tábà tamá àdìsí igun dáadáa pélé báyìí mo fi wọlé mi kálíbà àmọ̀ wípé anabi kama máa wọn fáwọn èèyàn káwọn èèyàn fi dá wọn mọ̀ ká sọ àwọn àròyìn tí ń bẹ lára wọn ká dárúkọ wọn wàlíkù sálàmù sílá bàkàtù ká dárúkọ wọn fáwọn èèyàn ká ṣàlàyé wọn fáwọn èèyàn manhaj yẹn anabi sallallahu alayhi wa sallam òun ló gbé kalẹ̀ kò ni anabi sallallahu alayhi wa sallam dẹ̀ lò láti fi gbogbo síjú ọ̀nà sunna yìí tòlóbi jẹ́ pé nínú rẹ̀ ẹ rí i pé fàfikọ́lìhì sallallahu alayhi wa sallam haada níbi gbólóhùn anabi tó sọ pé haada yìí ta'ayyinun lahu wa tahdhirun minhu bi'aynihi anabi sallallahu alayhi wa sallam ó fi ṣe kéyìn ó fi ṣe tààyè ọ̀nà rẹ̀ ni anabi fi ṣe àdáyanrí ẹ̀ ni anabi fi ṣàlàyé anabi fi ṣàtàyọ rẹ̀ anabi fi dárúkọ rẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam fi fi sọ àwọn yàrá kó n gba burú ẹ̀ ni bí àyìnìhì ẹ lóhun gangan fúnra rẹ̀ ní ẹ̀yìn dáfàyọ rẹ̀ káàdì ó máa lè mọ̀ káàlè bá gbọ́ yé káàlè bá sọ fún sọ́ra fún anabi sallallahu alayhi wa sallam máa yára rẹ̀ ni eléyìí ni wọ́n ní ká má pé ojú ọ̀nà anabi sallallahu alayhi wa sallam manhaju salaf náà fẹ́ wò mo ní wọ́n sì máa pẹ̀lú orúkọ sunnah ẹ ẹ rí ẹ wàá rò yìí pé sunna ni wọ́n ń pèpè sí ni ẹni tó bá wà ń lo ojú ọ̀nà tánàbí ń lò yẹn ẹ rò pa aláṣejù ni ní tá a fẹ́ máa ṣe nìyẹn kò yé báyìí nìsín sọlọ́ fi jẹ́ sí pé nínú nǹkan tí màá tó fi kún síwájú kí n tó kún kí n tó mú àwọn ẹ̀rí kan wá ní alukur'an olùkẹ́rìm kẹ́ ẹ lè bá mi kí manhajì wọn ìwàlọ́ manhajì tó takú manhajì ọlọ́wọ́n ọba àti tànàbí àtàwọn sálàfù ni manhajì tó fẹ́ máa tòkù sí pé ẹ má dárúkọ èèyàn kankan kò sí nínú sunna ká máa dárúkọ èèyàn yìí bákan náà bídà nìkan ni ẹ máa gbógun ti ẹ pa àwọn tí ń ṣe bídà tí ẹ má dárúkọ wọn ẹ má sọ̀rọ̀ nípa wọn ẹ kà máa wó bídà wọn lásán ni wàlọ́yì ọ̀rọ̀ bídà ni wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn sí nínú manhaj wàlí sunnah jamaa kẹ́lí bá ma bẹ́ẹ̀ máa mú àwọn ẹ̀rí kan wá náà al-Qur'anu karim insha Allah lónìí yìí náà máa dẹ̀ mú àwọn ẹ̀rí kan nínú hadith Ànábì sallallahu alaihi wasallam àti nínú àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ àwọn afáàtú náà ṣùgbọ́n kí n Islam Ibn Taymiyyah ẹ̀jẹ̀ kí n mú wa lórí masala yìí kẹ́lẹ̀ bá gbọ́ yìí wípé manhaj táwọn èèyàn fi máa tòwá síṣẹ́ wàlúwàá manhaj tí ò dáa ni. sínú pé pé èmi ń sọ àwọn èèyàn lára kú níbi ìmọ̀ jòkó ti àwọn pípò yìí ìmọ̀ gbọ́rọ̀ wọn wàlúwàá wàlúwàá wọn fẹ́ da sunna rú ni manhaj àwọn níbi dáa wọn fẹ́ gbé wa wọn fẹ́ pèpè sí òun náà fẹ́ máa òun náà fẹ́ máa polongo náà fẹ́ máa fọ́n káàkiri nítorí pé ká lè fi àwọn tmc lẹ̀ ká máa saburú wọn ká lè fa àwọn tàbọ́mọ́nù lẹ̀ lẹ̀ ká máa ṣàbúrú wọn ká lè fi àwọn ikhwanul muslimun tó jẹ́ pé àwọn lábẹ́ àwọn náà ní gbogbo àwọn ẹgbẹ́ tí mo kà yí wà kan lè fi wọ́n lẹ̀ ká máa ṣe torí pé àwọn TMC ni tàbọ́múnù ni tàáwùnù ni MSSN ni gbogbo àwọn tó ti ń jọ bẹ́ẹ̀ wúmà ni ẹ̀wọ̀n tó pa àwọn kan ní wáṣídà níbàdàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ikhwanul muslimun ni wọ́n abẹ́ umbrella al-ikhwanul muslimun ni wọ́n wà bẹ́ẹ̀ náà ni tẹ̀blíìrì tẹ̀blíìrì ẹgbẹ́ mi lòun tiẹ̀ òun ò sí lábẹ́ àlìfọwọ́n mùsùlùmí ṣùgbọ́n náà àwọn ẹgbẹ́ tí ò dáa náà ni nínú àwọn sọ́rọ́kù bọ́ọ̀là òun náà ni tẹ̀blíìrì náà wà pé báyìí wọ́n fẹ́ fi tẹ̀blíìrì náà lẹ̀ sórí ìlànà aburú wọn ká máa ṣe lọ tó fi jẹ́ pé ẹ rí àwọn eléyìí láti jẹ́ kí wọ́n ti dé àtìgbà tó ṣe láwọn ń ṣe dáwà ẹ lè rí láyé ká mẹ́nu bọ̀rọ̀ Sayyid Qutb ẹ lè rí láyé ká mẹ́nu bọ̀rọ̀ Yusuf Qaradawi ẹ lè rí láyé ká mẹ́nu bọ̀rọ̀ At-Tinnistani ẹ lè rí láyé ká mẹ́nu bọ̀rọ̀ Turabi gbogbo àwọn báyìí báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lè rí ká ṣàlàyé wọn láyé bẹ́ẹ̀ náà àwọn onídídá ti lẹ́ láwùjọ wa yìí náà wọ́n kàn pa wọ́n tì í wọn ní ṣàlàyé wọn kódà ó ṣeé ṣe ká máa pè wọn wá sí ibi kó máa wọn ká wá sí wá sí ibi kó máa wọn òye ìbára yìí láwọn onídídà tó yẹ pé ẹlòmíì ti ń sọ wọn nígbà ẹlòmíì ti ń sọ yìí pé anabi imam ahmed rí ọlọ́run bá nígbà ninety nine ẹlòmíì ti ń fi ọ̀rọ̀ ṣòlóòlù rinlẹ̀ nínú wọn ọ̀rọ̀ ṣòlóòlù tó yẹ pé àkídà tó yàn jáde kónú islam ni àkídà àwọn oníṣẹ́sí ọ̀rọ̀ wá sí ẹni tí tó ń rinlẹ̀ nínú wọn gbogbo àwọn wọ̀nyí ni máa gbé wá كل عام يكون واسع ليكون معه يعني في مثل كي حذر من البدع ولا تحذر من صاحبها ولا تتكلم في قاعدة لني so أما صار نفهم البدع أما أما صار على نفهم وتين تكذب أمان كيلو من هذا شو داني شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى لنو مجموع لنو مجموع الفتاوى لنو مجلة بتنتهيت بيتسو أرلان تذكي ما صار كامل ونفع لابد من التحذير من تلك البدع wọ́n ní ọ̀ràn yẹn ni ká sọ àwọn yẹn lára kúrò níbi àwọn dídá ká sọ àwọn yẹn lára kúrò níbẹ̀ ọ̀ràn yẹn ni ká ti tahziru min tilka al-bid'a yìí. wà ní iqtada dhalika zikruhum wa ta'yinuhum wọ́n bá àwọn ọ̀rọ̀ dídá tó pọ̀ wọ́n bá bọ̀ táwọn dídá kan síwájú wọ́n bá ọ̀rọ̀ wọn bọ̀ wọ́n wá ní fala budda min at-tahdhiri astaghfirullah al ìsọ́nilára kó níbi àwọn bídà yẹn wa in iqtada dhalika zikruhum wa ta'yinuhum kódà tó bá jẹ́ sí pé ntọ́gbà ni pé ká dákọ̀ àwọn tí wọ́n ń ṣe ká sì ṣe àdáyanrí wọn láwùjọ káwọn yẹn fi mọ̀ wọ́n ká ṣe àfàyọ wọn ká dá wọn sọjú ká dá wọn sàlẹ́sà pẹ̀lú dídárúkọ wọn káwọn yẹn fi mọ̀ wọ́n pé aláburú làwọn eléyìí tó kọ́ lọ́kọ́ báyìí pé nǹkan tó gbà ni ká ṣe bẹ́ẹ̀ ká sì lè hazaro àwọn èèyàn kó níbi àwọn dídá wọn ká lè fi hazaro àwọn èèyàn kó lára wọn tánfán bídà yìí káàkiri so ó ní wa ìní tábọ̀ zálika zikruhum ẹ̀fàlà sídẹ̀ yìí wa ní tábọ̀ zálika zikruhum wa ta'yinuhum kódà tó bá yẹ pé nítorí gbà ní ká dárúkọ wọn tó bá yẹ pé nítorí gbà ní ká ti àfàyọ wọn ká dá wọn sọjú káwọn yẹn fi mọ̀ wọn eléyìí tí ẹ̀yin sọ pé kò sí nínú ojú ọ̀nà àwọn sálàfù yẹn kò yé báyìí nísìn eléyìí tẹ́sọ́ pé kò sí nínú ojú ọ̀nà àwọn sálàfù yẹn so eléyìí báyìí nínú àwọn tó jẹ́ sí pé ó burú gbà ní sí àwọn wàyí tí wọ́n ń pèpè sí inshallah ta'ala ẹ jẹ́ kí n kan wá nínú al-Qur'an al tó kí n tó wá bẹ̀rẹ̀ sí ka kí n mẹ́rin àwọn ẹ̀rí kan wá ní al-Qur'an al-Karim àti nínú hadith wa nabi sallallahu alayhi wa sallam kí n tó wá bẹ̀rẹ̀ sí máa ka ọ̀rọ̀ àwọn salaful umma àṣà irú àwọn tí wọ́n rìn lójú ọ̀nà tàwí kálíbà àmọ́ yìí pé manhajú tàwa nìyẹn bó ṣe ń bọ̀ nìyẹn àwọn tá fẹ́ wo ìyọ́ náà bọ̀ nígbà fún wa so àwa tí a jẹ́ àwa tí a jẹ́ olùtẹ́sígbọ́ wọn àwa ni mò ń kìlọ̀ fún àwa lèmi ń bá tọ̀rọ̀ jùlọ pé kí a gbìyànjú ká gbàgbọ́ yìí sunna fi ṣe ká gbàgbọ́ yẹ ká má gbàtàn jẹ pẹ̀lú àwọn aláburú yìí kò yẹ báyìí nísinsìnyí so bí ṣe máa ń ṣẹlẹ̀ ní gbogbo àsìkò nìyẹn tó jẹ́ sí pé ẹ rí àwọn aláburú kan ẹ kí wọ́n fẹ́ máa fọ́n ìbàjẹ́ káàkiri wọ́n fẹ́ máa ba manhaj jẹ́ tó ràn wọn balẹ̀ kẹlẹ́ òfin wọn ṣe àdánwò fáwọn afa sunna kò yẹ báyìí nísinsìnyí so tọ́lọ́wọ́n balẹ̀ kẹlẹ́ òfin nítorí tí àwọn afa sunna kan lè ráàyè àti ṣe jihad ṣéjú ọ̀nà tọ́lọ́wọ́n bá so ó yẹ báyìí nísinsìnyí so onílé àyè wọn fi ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìbámu sẹ́yà Quran kò ṣàlàyé bẹ́ẹ̀ pé ọjà àìlà bá àbọ̀kùn lè bá àwọn ìfitna àtàsífìrù tó bákan náà ẹ wàlẹ̀ òṣà aláhu lẹ́m tọkọrọ minhum wàláàkì lílẹ̀ lè lu àbá àbọ̀kùn lè bá àwọn. sọ lọ́wọ́ bá lè dájú pé wọ́n rí pé ààbò wọn lọ́wọ́ bá ṣe máa ń ṣe nìyẹn. sọ nínú hikma dẹ̀ ni ilé ìlà ìwà hikma tó wà ń bẹ̀ ni pé àwọn tó jẹ́ ahlu haq àwọn tó jẹ́ ẹni òdodo táwọn àlórí òdodo kán lè ba àràǹfààní àti jihad ẹ káràǹfààní àti ìjà sójú ọ̀nà ọlọ́run ọba káràǹfààní àti ìgbìyànjú sójú ọ̀nà ọlọ́run ọba hmm? bilqalami wal lisan pẹ̀lú gègé kọ̀wé wọn ká fi gègé kọ̀wé wọn jagun sójú ọ̀nà náà bá ká fi ahọ́n wọn ká fi jagun sójú ọ̀nà náà bá ní tó ká fi wo aburú àtàwọn aláburú yìí bẹ́ẹ̀ ni ṣe máa ń ṣẹlẹ̀ tó àwa tí à ń tẹ́tí gbọ́ wọn àwa ni ó ń ṣe nílànà fún púpọ̀ so àti adé ń gbìyànjú àti pè wá lórí àwọn aburú tí àwọn wọ̀nyí tí wọ́n fọ́n káàkiri yìí so kí a lè bá a máa wà nínú àwọn àti ọgbà tẹ̀jẹ̀ pẹ̀lú wọn àbáwọn tí sọnù látara rárá tí àwọn èyí tán fọ́n káàkiri àwùjọ wa. náà ẹ jẹ́ ká wo àwọn àyà kan nínú Al-Qur'an Al-Karim tí ó ń fi manhajù yìí tó fi rìn lẹ̀ manhajù manhajù yìí pé ìyẹn máa ń dákọ̀ àwọn aláburú ni téèyàn bá ń sàlàyé aláburú ẹ gbógun tì wọ́n ẹ dẹ̀ dárúkọ wọn nínú ìlànà tọ́lọ́wọ́n ba lọ́wà nínú ìlànà tọ́lọ́wọ́n ba àdìkẹ́lá ti ṣe dáwà dídá ni ẹ̀ṣẹ̀ ni gbogbo nítorí àbúrò ọlọ́run bá kà wọ́n náà Quran àwọn tí wọ́n ń gbé kínní káàkiri àwọn tó ń fọn káàkiri àwọn tí wọ́n ń yé àtàwọn tó ń pèpè sí àtàwọn tí wọ́n ń sọ àwọn èèyàn nù pẹ̀lú àwọn aburú ọlọ́run dákọ̀ àwọn náà náà Quran èyí rà nínú so méjèèjì ni ọlọ́run bá àdékẹ́lá ni ó máa ń ṣe náà Quran so méjèèjì sì lálùsùn náà jẹ̀mọ́ àmọ́ wà lórí ẹ̀ ọlọ́run bá máa ń dárúkọ wọ́n ní kò sí kí ẹ wá bá mi ṣàlàyé àwọn àyà yìí fún wọn ìkí náà fẹ́ sọ nípa àwọn àyà yìí alákọ̀ọ́kọ́ àyà tó wà nínú Suratul An'am àyà seventy four nínú Suratul An'am ọlọ́ni wa idh qala Ibrahimu li abihi azara attakhidhu asnaman aliha أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم لأبيه آزر أتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين nínú àyà yìí ọlọ́run bá ní wa iz qala ibrahim li abi ọlọ́run ní anabi sallallahu alaihi wasallam máa rántí tọ́lọ̀ bá nígbà bá fẹ́ sọ̀kan fún anabi sallallahu alaihi wasallam nípa àwọn nítorí ṣẹlẹ̀ ṣáájú kọjá nínú àwọn àtàwọn ìjọsìn kọjá ọlọ́run bá nìkẹ́lá máa ń lo orú ọ̀rọ̀ yìí ọlọ́run lo iz tó jẹ́ sí pé ó ń sọ̀rọ̀ nípa zorf tó ń sọ̀rọ̀ nípa zorfu kìnìún zorfu zorfu zaman tó ń sọ̀rọ̀ nípa àsìkò kan kò yí báyìí tọ́lọ́ ní wa ib qala ibrahim ọlọ́ni ìrà nẹ́bí wa ìrà nẹ́bí muhammad sallallahu alaihi wa sallam máa rántí ìgbà tí ànẹ́bí ibrahim ń sọ fún bàbá rẹ̀ ní àbí tó ń sọ fún bàbá rẹ̀ áza so ọlọ́run bá àdékẹ́lá dákọ̀ ànẹ́bí ibrahim alayhi salatu wa salam bíi ẹni rẹ̀ ni ọlọ́run bá àdékẹ́lá tó wá dákọ̀ bàbá rẹ̀ tó jẹ́ níbú nítorí pé ọlọ́run bá àdékẹ́lá ti ṣàlàyé aburú tí bàbá ànẹ́bí ibrahim ń pèpè aláburú ni kèfèrí ni bàbá nàbí Ibrahim tó bá yẹ pé kò sínú ìlànà alùsùnà tẹ̀lẹ̀tẹ̀máà ẹ̀ ká máa tẹ̀ ká máa dárúkọ ni kí ló dé tọ́lọ́ ọba àlejò látọ́ yẹ pé òun gangan òun ni ó gbé ìlànà yìí kalẹ̀ fún wa kí ló dé dákọ̀ náà Qur'an ṣé bá níbi tòlóbi jẹ́ pálọ̀ sínú jama'a ẹ̀rí làwọn máa ń tẹ̀lé Qur'an hadith àtàgbọ́yà àwọn sáràfù umma òun làwọn máa ń tẹ̀lé ẹ wáyà yìí wa idh qala Ibrahimu li abihi azar a'attakhidhu asnaman ala aláàrẹ̀ ànábì máa rántí ìgbà tí ànábì Ibrahim sọ fún bàbá rẹ̀ tó sọ fún pé àtẹ́kẹ̀ẹ́dọ̀ asnaman a eré bàbá mi ṣé kí n mú àwọn òòṣà àwọn ère wọ̀nyí ṣé kí n mú wọn ní ọlọ́run ọba tí jọ́sìn fún mi. Ibrahim ń sọ fún bàbá rẹ̀ bẹ́ẹ̀ níbèrè àtakò yìí pé ṣé n tẹ́ ń pè mí sí ìlànà tẹ́ ń pè mí sí ni pé àwọn n mú lọ́lọ́run tèmi. àní Ibrahim wa ń sọ fún bàbá rẹ̀ pé ìrẹ́ bàbá mi mo rí ìwọ àtàwọn ìjọ rẹ nínú àná tó fojú hàn tani àní Ibrahim bá wí bàbá tó bínú àní Ibrahim dárúkọ bàbá rẹ̀ àní Ibrahim àìjáná bàbá rẹ̀ báyìí àní Ibrahim ti tààyínú bàbá rẹ̀ ọlọ́run ti dárúkọ rẹ̀ náà Kùránì kò yí báyìí nìsín so ọlọ́run bá dárúkọ eléyìí báyìí wípé manhaj àní Ibrahim nìyẹn kò yí báyìí nìsín torí kọ́ ọlọ́run bá adékẹ́lá dárúkọ àní Ibrahim yìí nìsín ọlọ́run sáfọ rẹ̀ màsáfọ lùmọ́tì ní ìdárúkọ ọlọ́run bá gbé ọ̀rọ̀ yìí wá ní ìdílé tó wá tó fi ń fi ẹ̀yìn fún ànábì Ibrahim tó túmọ̀ sí pé n tó dára ànábì Ibrahim ṣe ọlọ́run ti fẹ́ka máa kọ́sí ànábì Ibrahim lé lórí àwọn sálàfù tí wà nìyẹn ọlọ́run bá lè jẹ́ra bá dákọ̀ bàbá rẹ̀ ní màsákọ̀ zam nídàkọ̀ ìlú ni nídàkọ̀ ìfàbùkù kan ni tó túmọ̀ sí pé èèyàn lè dákọ̀ aláburú kí èèyàn sì fàbùkù kan kí èèyàn sì ṣàlàyé manhaj ẹ̀ jẹ́ pé jẹ́ pé manhaj rẹ̀ náà hàn nígbà pé àtẹ́kẹ̀dọ̀ àfúnámàn àìlèhà ṣé kí àwọn òòṣà wọ̀nyí ní ọlọ́run bá tí ó máa jọ́sìn fún yìí kí n mú wa fún kí n mú wa lórí ìjọsìn fún mi ni ẹ̀rí pé manhaju ní tí bàbá nẹ́bí Ibrahim ń pèpè sí nìyẹn ọlọ́run bá wá dákọ̀ bàbá yẹn ọlọ́run tó ń dákọ̀ àbúrò rẹ̀ náà méjèèjì ro ọ wá sọ ní inni araka wa qaumaka fi dalalin mubin ànẹ́bí Ibrahim ni mo rí wọ bàbá mi àtàwọn ẹjọ́ rẹ̀ mo rí nínú àná tó fojú hàn sáré Ibrahim náà ní ìṣúlùbù dáhà báyìí ẹ̀ ṣé ànẹ́bí Ibrahim ní ìṣúlùbù dáhà tó tó ṣe kí ni tó gbógun ti bàbá rẹ̀ tó dẹ̀ dárúkọ bàbá rẹ̀ tó dẹ̀ àyíjáná bàbá rẹ̀ tó dẹ̀ ń jẹ́ ìgbà bàrẹ̀ pé yíwá nù ni wà táwọn ọjọ́ rẹ wà pé báyìí ní sètò ẹ̀sìn yẹn lé ní. nínú àwọn ọ̀nà ibi tọ́mọ̀ bàrẹ̀ pé a ti máa ń dárúkọ náà Al-Qur'an káàsì rí i pé ìmọ̀ dárúkọ aláburú fẹ́ bákan náà ká máa dárúkọ aburú wọn àtàwọn tí ń saburú nínú manhaj sí alùsùnà fẹ̀lẹ̀ jamaa káfí ń pèpè síjọ́ ọ̀nà náà bá ní tẹ́lẹ̀ rìn lórí ẹni èyí ìjà alákọ̀ọ́kọ́ nínú àwọn àlàyé ẹ kí n tó fún yín lẹ́rìí mi inú Al-Qur'an tábàlówó ni Suratul Qasas آية 76 من سورة القصص قال إن قارون كان من قوم موسى فبغى عليه وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بعصبة بأسد العصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفارحين آية طبعا من سورة القصص آية 76 نبي باي من آية هنا أنا بعد كده قارون Kọ̀ọ̀rún ni ìkan náà àwọn kẹfẹ́rí àsìkò ànábì Mùsá alayhi salatu wassalam ẹ̀ ọlọ́run bá dárúkọ rẹ̀ ní báyìí ní ìdárúkọ aláburú ọlọ́run sákọ ọ̀rọ̀ rẹ̀ màsákọ zam ní ìgbéwà ẹni tí ń fi àbùkù kàn ní ìgbéwà ẹni tọ́lọ́run bá ń bù lórí aburú rẹ̀ tí ń ṣe yìí ọlọ́ni inna kọ̀ọ̀rún ọlọ́ni dájúdájú kọ̀ọ̀rún káàna min kọ́mi musa ọlọ́ni nínú ìjọ ànábì musa lọ́wọ́ fàbákọ́ àlejò ọtayọ àlàlé wọn musa àtàwọn ìjọ rẹ̀ lórí وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة ọlọ́run bá ní adìẹ fún ní ọ̀rọ̀ tó pọ̀ a fún ní ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó tóbi èyí tó yẹ sí kódà ibi tí ọ̀rọ̀ rẹ̀ pọ̀ dé àwọn kọ́kọ́rọ́ ilé owó rẹ̀ àwọn kọ́kọ́rọ́ ilé ọ̀rọ̀ rẹ̀ àwọn ọkùnrin tí wọ́n jẹ́ alágbára ńláńlá àwọn ọkùnrin tó kọ̀ alágbára tí wọ́n bá rù ẹrù wúwo lọ́jọ́ fún wọn kìí ṣe ọ̀rọ̀ rẹ̀ gangan o kọ́kọ́rọ́ lé ọ̀rọ̀ rẹ̀ láwí o ẹ dákẹ́ gbọ́dọ̀ yóò ṣe pọ̀ tó nígbà tẹ́ wáyé pé káwé kọ́kọ́rọ́ lé ọ̀rọ̀ rẹ̀ láfẹ́ ní kọ́kọ́rọ́ yìí pọ̀ dé àwọn èèyàn tó jẹ́ ọkùnrin gidigba gidigba alágbára púpọ̀ ẹrù ńlá ló jẹ́ fún wọn. ṣé báyìí nìkan so ẹ wù ọlọ́run bá lékẹ́lá dá kọkọ̀ rú nù ní báyìí ọlọ́run bá lékẹ́lá dẹ̀ sọ àbúrú rẹ̀ so yé báyìí nìkan arú ẹ̀ ni pé ó ṣe báṣíyù bàbá sọ àléhìn ó ṣe báṣíyù lé orí àwọn akíní o orí àwọn ẹ̀rí mi ìsinmi ilé ìbáyìí jẹ́ lórí wípé ìmọ̀ dárúkọtẹ́ nínú manhajú alìsúnnà tó jama'a olówà tó nínú manhajú alìsúnnà tó jama'a lọ́wà ilé ìbáyìí náà tún ẹ̀rí mi àtàbátún owó ẹ̀rí mi nínú suratul Qasas náà àyà seventy nine seventy six mọ̀ kàtán lẹ́ẹ̀kan seventy nine nìsín wọ́n ní fakharaja ala qawmihi fi zinatihi Qarun kó jáde nínú ọ̀ṣọ́ rẹ̀ kó jáde sáwọn ìjọ rẹ̀ báyìí fi zinatihi nínú ọ̀ṣọ́ rẹ̀ yẹn ni pé ó sì ọ̀ṣọ́ tẹ́mọ̀ yìí pé ah, ọlọ́run balẹ̀ tẹ́lá parí ọlá sí ara ẹni ọlọ́run balẹ̀ tẹ́lá ti fẹ́ púpọ̀ ó jáde sáwọn ẹjọ́ rẹ̀ níjáde ẹni tó kọ̀ sọ́ gidi gan qala alladhina yuriduna alhayata ad-dunya ọlọ́run ní àwọn tó jẹ́ sí pé ilé ayé làwọn ń wá ọlọ́run balẹ̀ tẹ́lá wọn ọlọ́run balẹ̀ wọn sọ so fún yàrá máa ṣàbámà lórí tí ó ti bọ́ mọ́ni lọ́wọ́ nìyẹn pé à ah, eh, àbámà wa o ó mọ̀ ṣe o à ah, kí ló dé táwa yá lè ta dáná ní sinamá ó ti akọ̀rù ṣe à àwa náà sì lérú tọ́lọ́mọba fún kọ̀rù mi lọ́rọ̀ yìí ẹ́ ìnáwó làzú hàbí náà zú à kọ́rù náà mà ní lọ́kì púpọ̀ o kọ́rù náà mà ń gbádùn púpọ̀ o kọ́rù náà mà ní ìtẹ́ púpọ̀ o ọ̀nà láwọn tí wọ́n àwọn tẹ́pá jí ni wọ́n wá tán àmọ́ pé rí kí wọ́n bá kẹ́dùn lọ́dọ̀ ọlọ́run ọba pé ìyá náà tí ó jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí wọ́n á rí kéètò rí pẹ̀lú ọlá pẹ̀lú mọ́tò ńláńlá pẹ̀lú aṣọ pẹ̀lú aṣọ ńláńlá aṣọ olówó iyebíye kọ́ wa gold sọ́rùn kọ́ wa gbogbo ẹ̀ sára tí wọ́n á rí bí ìgbàkọ́ lọ́wọ́n bá kẹ̀ nítorí pé ayé lọ́rùn jùmọ̀ wọn ọlọ́run ni ọlọ́run bá lè kẹ́lá dárúkọ ọ̀rùn ní báyìí èyí báyìí ní fakharaja ala qawmihi fi zinati ọlọ́run bá lè kẹ́lá ń bá kan ọ̀rùn lọ ọlọ́run bá sàlàyé rẹ̀ gan-an òṣèjẹ́ ní aburú tó ẹ dákun tó bá yẹ pé ká máa dárúkọ ìyẹn aláburú tó bá yẹ pé ká máa dárúkọ rẹ̀ sínú manhaj al-sunnah wal jama'ah ni ẹ dákun kí ló fẹ́ ṣe pẹ̀lú ẹ̀rí tí mú wáyé náà. tábà tún lọ wo inú suratul ankabut suratul ankabut aya thirty nine a tún bá ẹ̀rí mi bẹ́ẹ̀ kẹ́lí bá mi pé àwọn wọ̀nyí manhaj burúkú ni wọ́n fẹ́ máa gbé wá fún wa wallahi manhaj tí ó burú gbáà ni ẹ yẹ pé kò sí kankan náà àwọn sáráàfù lórí manhaj yẹn fi máa gbé wá ọlọ́run ọba àlejò aláàtà nẹ́bí sallallahu alaihi wasallam wọn àlò manhaj manhaj táwa ń ṣàlàyé bí ká máa ṣàlàyé aláburú ká sì máa dárúkọ aláburú yìí ká sì máa ṣàlàyé aburú rẹ̀ gangan lọ́wọ́ bàtà níbi sọlá ọ̀sán fi dáwà kò náà fi ṣe dáwà wọn náà fi ṣe pèpè sí ojú ọ̀nà wọn. nínú suratul Ankabut táyà tàti náà ìrọ́lọ́ ni wa Qaruna wa Fir'auna wa Hamana wa laqad ja'ahum Musa bil bayyinati fastakbaru fil ardi wa ma kanu sabiqin. ọlọ́run bá ní wa Qaruna wa ni wàá yà yege ọlọ́ni wa kọ̀ọ̀rùn àti kọ̀ọ̀rùn tá a ti ń ṣàlàyé bọ̀ fún yín wa fìràáwùnà àti fìràáwùnà náà séèyàn kì í jẹ́ bẹ́ẹ̀ torúkọ náà kọ́ yẹn wa haman àti haman tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fìràáwùn tó yẹ pé lẹ́yìn fìràáwùn ló tó kù nínú àwọn ilé ìbú àsìkò rẹ̀ nínú àwọn tó yẹ pé wọ́n tó súnmọ́ fìràáwùn jùlọ pẹ̀lú àwọn àlàyé tó clear pẹ̀lú àwọn ẹ̀rí tó clear pẹ̀lú àwọn àmì tó clear fàtàkìbárù ọlọ́run ni wọ́n sì gbéraga sí ọlọ́run ọba wọ́n sì gbéraga sí dáhàwá anabi musa alayhi salatu wa salam fàtàkìbárù fil ardi ọlọ́run ni wọ́n sì gbéraga lórí ilẹ̀ wa máa ṣáánù sàbíkì ọlọ́run ní kìí dẹ̀ sá àwọn ní ìjọ alákọ̀ọ́kọ́ tí wọ́n kó wù ẹ̀rí bú báyìí ọlọ́run bá ní kìí sá ọ̀rọ̀ ni wọn kì í ṣe àwọn wọn kì í ṣe ẹni àkọ́kọ́ nínú ìlànà aburú tí wọ́n rìn. tó níbí náà ọlọ́run bá àlegélá dárúkọ kọ̀ọ̀rún ọlọ́run dákọ̀ fìràáhùn ọlọ́run dákọ̀ hàmán. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí orúkọ ni wọ́n tọ́lọ́run bá àlegélá dá wọn ó dárúkọ wọn náà Al-Qur'an tó bá jẹ́ sí kíkọ̀ dá kéèyàn máa dárúkọ ni kílé tọ́lọ́run bá àlegélá fi dárúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Al-Qur'an ẹni kí wọ́n fèsì lórí yẹn náà. bákan náà tẹ́ bá lọ́wọ́ nínú Suratu Ghafir إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب ọlọ́run bá ní ara anabi musa ọlọ́run bá lékẹ́ sí ń sọ̀rọ̀ ẹ̀bọ̀ nínú ayé àtọ́sáájú eléyìí ọlọ́run bá ní ara anabi musa sí firaun ọlọ́run ní ara sí firaun orúkọ yẹn ní jẹ́bẹ̀ gbogbo alamẹ́ntì ń jẹ́ firaun ọlọ́run bá dárúkọ rẹ̀ náà quran wa haman àti àwọn sí haman náà wa kọ̀ọ̀rún ọlọ́run ní àti kọ̀ọ̀rún àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí faqalu sáhìrún kazzab ọlọ́run ní ṣùgbọ́n bàtà nàbí musa dọ́dọ̀ wọn láti jíṣẹ́ fún wọn tí ń jíṣẹ́ fún wọn kọ́ọ́lù fàkọ́ọ́lù sáhìrùn kazab wọ́n pe ànábì musa ní òpìdán gbogbo àmì tí ọlọ́run bá lè kẹ́lá nàbí mu wá fún wọn tó ní wàlàkọ̀ jáàhùn musa bẹ́ẹ̀ bàjínà gbogbo bàjínà tù yẹn wọ́n pè ní síhìrù gbogbo àwọn àmì tí ànábì musa fi ń jà nàbí ọlọ́run bá wọ́n pè ní wọ́n pè ní ìdán láti pa ànábì musa ní sáhìr òpìdán kazab ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pọ̀lọpọ̀ wọ́tàlá so ẹ̀wù nísìn jẹ̀lí ìlérí náà tún jẹ́ wípé iṣẹ́ ká dárúkọ èèyàn ká dárúkọ aláburú ká sàlàyé aláburú ká sì dárúkọ rẹ̀ nínú manhajú ali sunnati jamaa lọ́wọ́ ẹ̀jẹ̀ kẹ́ tó fún yín ní jẹ̀lí ìlú kan sí nínú Al-Qur'an Karim kẹ́lẹ́ bàbá pé eléyìí báyìí ńkọ́ nínú ìlànà títí tọ́lọ́wọ́n ọba àti tàǹdẹ́bì lọ́wọ́ táwọn ali sunnati jamaa rìn lórí ẹ̀ táwọn ọ̀wọ́nù sọ́rọ́tù sọ́rọ́tù mọ́tàdì gbogbo wa náà ni a máa sọ̀rọ̀ kì í máa ṣàdì dáadáa tọ́lọ̀ ní tabbat yada abi lahabi wa tabbi ma aghna anhu maluhu wa ma kasabi sayasla naran zata lahabi wa mar'atuhu hammalat alhatabi fi jidiha hablum min masad fi jidiha hablum min masad tẹ́bàlá wọnú sọ́rọ́tù sọ́rọ́tù masad yìí ẹ̀rí yìí pé níbẹ̀ ọlọ́run ọba àlejò dáadáa kan abu lahab ọlọ́run bàdìkẹ́lá dákọ̀ rẹ̀ ńbẹ̀ sáà máa ń pè ní abu lahabi abu abu sáà máa ń pè bẹ́ẹ̀ ọlọ́run bàdìkẹ́lá dákọ̀ rẹ̀ nínú sọ́ọ̀rọ̀ ìpè tábàtì yàda abi lahabi wà tábì ọlọ́run bá ní abu méjèèjì ó ti òun fún yìí náà ti ṣe rí burúkú òun fún ti ṣe rí burúkú ìnira tó ń kó bá kò báyìí nìsín kódà ìṣeré burúkú àti òfo ó ti orin ilẹ̀ gidi gan tí ò sí iyèméjì ń bẹ̀. so ọlọ́run ní tabatiyada abi lahab ọlọ́run dàkọ̀ abu lahab mọ̀lẹ́bí anabi sallallahu alaihi ni anabi ni. nínú àyà yìí nínú sura yìí náà ọba ní wa mar'atuhu hammalatal hatab ọlọ́run ọba tún dárúkọ ìyàwó ẹ̀ náà kò yé báyìí tún ìyàwó abu lahab so pé òun nìkan kí yóò wọ náà o òun nìkan kó sì ṣeré bu o kódà ìyàwó èyí báyìí nìsín èyí tó jẹ́ sí pé ó máa ń gbé ó máa ń ṣe igi ẹ̀gún ẹ́ sójú ọ̀nà fún anabi sallallahu alaihi wasallam yóò lọ ru àwọn igi ẹlẹ́gùn tó wà lọ dà sójú ọ̀nà títà àbísí máa ń kọjá nítorí kí anabi sallallahu alaihi wasallam kó lè nípa lára láti lè kó nira bá anabi sallallahu alaihi wasallam ọlọ́run láwọn méjèèjì wọ́n ti ṣeré bí wọ́n ti ṣòfò nínú nínú sọ̀rọ̀ yìí ọlọ́run bá dákọ̀ so níbi yìí náà ẹ̀ríkọ́ ọlọ́run bá tún dákọ̀ aburú ọlọ́run bá dákọ̀ àwọn aláburú ó tún dákọ̀ aburú náà bẹ́ẹ̀ ṣé lè báyìí ní méjèèjì gẹ́gẹ́ bí àlàyé tí mo fi síwájú manhaj wa lè sunna tó jamaa nìyẹn eléyìí tó jẹ́ sí wípé gbogbo ẹnikẹ́ni tó bá ń takò manhaj yìí fawọ́ mọ̀tẹ́dẹ̀ onídídá ni wọ́n wó sunna ni àti maru wọn ṣé báyìí nísìnyí wọ́n fẹ́ ba sunna jẹ́ ni ni àníyẹ ànígbò lẹ́ni tí ó máa jà wọ́n kò yí báyìí nìsín a máa fi gègé wa a máa fi dà wọn lógun a máa fi ẹnu wa a máa fi dà wọn lógun títí tóri ló fi hàn sáwọn tọ́fẹ́ dúró lórí òdodo tí ìbàjẹ́ àtàwọn oníbàjẹ́ àtàwọn aláburú tó sì fi hàn sí gbogbo àwọn èèyàn pátápátá inṣàlọ ẹ jẹ́ ká máa mú gbogbo àwọn òrújú wọn wá pẹ̀lú gbọ́lọ́mọba ọlọ́mọba àlejò ọlọ́mọ máa rọ̀ wá lọ́rọ̀ ìmọ̀ láti lè máa ṣe láti máa wó gbogbo àwọn òrújú yẹn pẹ̀lú gbọ́lọ́mọba ẹ jẹ́ ká máa mú wá èyí náà máa pín wọn àti ńlẹ́rù òrújú náà máa mú wá káàkiri so nínú àwọn ẹ̀rí nínú súnà nẹ́bí sallallahu alaihi wasallam akùnrin pé ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam náà ní ilé báyìí wà kò yí báyìí nìkan so ẹ̀rí pé gbogbo àwọn àyàtà ń ké yìí náà ànẹ́bí lọ́lọ́run ní sọ̀kalẹ̀ fún ànẹ́bí ní ànẹ́bí lọ́lọ́run bá lè sọ̀kalẹ̀ fún ànẹ́bí lẹ́nu sàlàyé rẹ̀ fáyé so gbogbo آه، صحيح البخاري حديث 3337 حديث 337 3337 3337 هذه حديث من آتي آه، عبد الله بن عمر تبع رضي الله عنهما هنا قام رسول الله صلى الله عليه وسلم في الناس فأثنى على الله ما هو أهله ثم ذكر الدجال فقال هنا النبي صلى الله عليه وسلم أجد الآن يا وين لأن الجنس خطبة فوان ترى الجنس بان شرفوان fàásùnà àìlàlọ́hì bí màá wà áhìlúhu àlejò wa bẹ̀rẹ̀ sí máa yin ọlọ́run ọba ìjọba ṣe tọ́sí ọlọ́run ẹ̀mẹ̀ pé tánà bẹ̀rẹ̀ sọ́lá sọ́lá tó fẹ́ bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ àlejò ọkọ̀ yin ọlọ́run ọba náà ìnà alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiru àlejò ọkọ̀ yin ọlọ́run ọba lọ. summa zakara dajjal lẹ́yìn tánà bẹ̀rẹ̀ sọ́lá sọ́lá wa yin ọlọ́run ọba kan àlejò wa bẹ̀rẹ̀ sí máa tí ó wá lásìkò gbẹ̀yìn ayé kò tí ì wá ànábì sallallahu alaihi wasallam ti ń dákọ̀ rẹ̀ kalẹ̀ ànábì dẹ̀ ti ń sàlàyé ẹ̀fà ló ń mọ̀ kalẹ̀ torí tó bá dé káwọn èèyàn káyọ̀ èèyàn lè bá a mọ̀ kọ́ńbà àgbàkànjẹ pẹ̀lú wọn kọ́ńbà àgbàkànjẹ pẹ̀lú ẹ̀ kò yí báyìí nísìn kódà ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn òròyìn tí ń bẹ lára rẹ̀ torí ìgbà tó bá dé káwọn èèyàn lè bá a mọ̀ dáadáa kẹlẹ̀ bá ń pé ẹ̀ tún sàlàyé aláburú ẹ̀ dárúkọ rẹ̀ Eh, ń lo mọ́tò báyìí ń ṣerú nǹkan báyìí gbogbo òròyìn tẹ́ bá mọ̀ sí ń bẹ lára rẹ̀ táwọn yóò fi mọ̀ yàtọ̀ sáwọn yòókù eh, tí wọ́n bá jọ ń jẹ́rú ọkọ yẹn òun lẹ́gbìyànjú lẹ́sàlàyé anabi sọlá ọsàn àmì dákọ dajjal anabi tó wá sọ àwọn òròyìn tí ń bẹ lára rẹ̀ lẹ́ni tí ò tíì dé kẹrin bá àmọ́bí tí mọ́tàbí lágbára dé ẹni tí ò tíì dé anabi ti ń sàlàyé ẹlẹ́ fáwọn fáwọn ọmọ rẹ̀ anabi kò sí wá mọ lórí pé kọ́kà sàlàyé aburú fáwọn èèyàn lásán pé ẹ kí ẹnìkan bá sọ pé kìnnì kan kó kàn wá sàlàyé gbogbo àwọn iṣẹ́ tí dàjáàlú wọn máa ṣe káàdì bí wọn máa wulẹ̀ dákọ̀ dàjáàlú. gbogbo tí dàjáàlú wọn máa ṣe pátá ní kúfúrú ní ṣírk alẹ́bùtọ́lá ọ̀sán mi sàlàyé ẹ̀fà lù mọ̀ tẹ́lẹ̀. tó ti pàdé ti sàlàyé ẹ̀ lálàyé tó kún rẹ́rẹ́ tó ń ti bẹ́ẹ̀ alẹ́bí máa pé kìnnì yẹn ò tó àti kó ń sàlàyé ẹnìkan tó jẹ́ sí pé fitna rẹ̀ ní agbára gan tó kó báwọn èèyàn alẹ́bí wa dárúkọ rẹ̀ náà kò bá nìkan ẹ̀yin tẹ́ ń sọ pé kọjá pa burú ní kálámà sàlàyé àní sàlàyé àwọn aláburú kí lẹ fẹ́ ṣe pẹ̀lú hadith yìí ànábì sáà ti sàlàyé aburú pátápátá gbogbo aburú yányán tànàbì ti ṣàlàyé kódà tí eléyìí ti dàjáde wọn máa ṣe tànàbì ṣàlàyé tó ń ti dá ànábì máa pé kò ní tó nítorí pé táwọn èèyàn bá máa dàjáde wọn máa rò pẹ́ni ọlọ́run ni èrò pẹ́ni ọlọ́run ọba rẹ̀ ni wọn ò fi rò pé ti ń sọ òye saburú mọ́ ẹtí ọ̀nà sáà ànábì wa tún ṣàlàyé aláburú kódà ó tún sọ gbogbo àwọn òròyìn tí ń bẹ lára rẹ̀ ànábì yìí fakọ́ níbi aburú dajjal níbi dajjal fúnra rẹ̀ mò ń sọ yín lára nípa rẹ̀ wa ma min nabiyyin illa anzarahu qawma kò sì sí ànábì kan láyé tọ́nà ọba àyẹ̀tọ́ ló gbèdìdè àti kọ́ máa sọ àwọn àjọ rẹ̀ lára níbi aburú dajjal kọ́ máa sọ àwọn yẹn lára nípa dajjal kọ́ máa sọ àwọn àjọ rẹ̀ lára nípa dajjal níta nàbí sọ fún wa ni pé n tó ń ṣe yìí kì í ṣe ìlànà tó ń dámú wá òun kọ́ sí àwọn ànábì tó ṣáájú òun ni òun ìlànà àwọn ẹni ṣáájú lòun lò yìí sọ̀nẹ́bí sọ́lá ọ̀sán náà òun náà ní sálàfù sálàfù ẹ̀ làwọn àwọn sálàfù ẹ̀ làwọn ànábì ọlọ́run ọba kan ti wá sáájú ẹ̀ ànábì ní àwọn sálàfù ń lòún tẹ̀lé wàmá mi nàbí yìí ilá àǹfààrọ̀hù kọ́ọ̀mà ànábì ní kò sí ìjọ kò sí ànábì kan láyé àfikún jẹ́ pé yọ́ máa sọ àwọn àjọ rẹ̀ lára nípa ẹni tán pè ní àlùmọ́síhù dajjal lakọ̀dì àǹzàrọ̀ nùhùn kọ́ọ̀mà kódà ànábì nùhùn tó jẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ lórí ilẹ̀ ó jẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ kí ẹ sáà kọ́kọ́ ànábì tó má àkọ́kọ́ òjíṣẹ́ ni ànábì básìkò rẹ̀ ṣe jìnnà sásìkò dàjáàlì tó yẹn òun fún rẹ̀ gan sọ àlùmọ̀ rẹ̀ lára ó sọ àwọn àjọ rẹ̀ lára nípa ẹ̀ńdánpẹ̀ ní àdẹ̀jáàlì tẹ́lẹ̀ báwọn pé lànà àwọn àmẹ́bí ọlọ́run bá gbogbo wọn ni pé wọ́n máa dárúkọ wọn aláburú wọn sì máa ṣàlàyé wọn eléyìí táwọn eléyìí ní ká má ṣe ẹ́ walakinni aqulu lakum fihi qawlan lam yaqulhu nabiyyun li qawmihi ṣùgbọ́n èmi ó sọ fún yín ọ̀rọ̀ kan nípa dajjal tánàbí kan sọ fáwọn ọjọ́ rẹ̀ rí láyé ń sọ ọ̀rọ̀ kan fún yín nípa dajjal tí ó pé ànábì kan kò sọ irú ọ̀rọ̀ yìí fáwọn ìjọ rẹ̀ ìdí tí anabi sallallahu alaihi wasallam ìdí tó ń tún segin ni tó tó tẹ̀síwájú dé níbi ìròyìn aláboró kò yé báyìí nìsín so ló fi jẹ́ wípé anabi sallallahu alaihi wasallam gbogbo aláṣimọ̀ wípé inú ẹni tí ó ga jùlọ náà anabi ọlọ́run bá ní so ló fi jẹ́ wípé ọlọ́run ọba àti kẹ́lá gbọ́lá fún jùlọ nínú àwọn anabi ọlọ́run ọba ànábì sallallahu alaihi wasallam wá bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ní ẹni dáhùn wí yìí òun ni ànábì ní ta'lamuna annahu a'war wa anna Allaha laysa bi a'war kò yẹ báyìí nìkan ẹ mọ̀ wípé dàjálù yìí ọ̀fọ́ lójú kan o ojú kan péré lóní kò ní ojú méjì kò lójú méjì ojú kan péré lóní ojú kejì fọ́ kò sójú kan bẹ́ẹ̀ ọlọ́run bá yín sì sọ̀bọ̀ lójú kan kò yẹ báyìí nítorí pé yóò máa péré lọ́lọ́run ọba fún yín tó nínú ìròyìn tẹ́wàá rí lára ẹ̀ tẹ́sí màá méjì sọ lọ́run ni pé ojú kan péré ní òní ìdàjáde òní ojú kan tó tún wá ní ìrè ojú kan tó wá máa wò balùbalù ojú kan yóò tún ní jójú gidi ojú rádàrà dán tún lójú yóò jẹ ọlọ́run ọba yín ò yé sọ bọ olójú jákujáku ọlọ́run ọba yìí sọ bọ olójú rádàrà dán ọlọ́run ọba yìí sọ bá olójú tí ó máa wò balùbalù so ojú kan ni dajjal ó ní anabi sallallahu alaihi wasallam ní nínú àwọn nǹkan tí tún ṣàlàyé nínú àwọn àmì tẹ́rì lára dajjal tẹ́ẹ̀fì dáama táwọn anabi kan ò tún ṣàlàyé fáwọn àrùn àwọn rí nìyẹn ṣùgbọ́n kò sáà anabi kan tí ò ṣàlàyé dajjal fáwọn àjọ rẹ̀ ẹ wò ní sìn anabi sallallahu alaihi wasallam ó dárúkọ rẹ̀ anabi tún sọ àwọn ròyìn tí ń bẹ lára ẹ wò bá anabi ti ká gbó ròyìn tí ń bẹ lára dajjal àti nùzúlù ẹ̀yìnsá alayhi salatu wassalam àti bánadé ẹ̀yìnsá oṣù sọ̀kalẹ̀ wọ́n kó gbogbo àwọn ìròyìn dàjáàlù wa gbogbo ìròyìn iṣẹ́ tí ó máa ṣe àti ìròyìn bóun gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe dáa gbogbo bí tí ó ti dáde ibi tí gbogbo bí tí ó káàkiri dé so that tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ á lè tètè máa rántí pé hé sílùú tó ti jáde ni ìlú tánàbì ní ọ̀jáde náà rẹ o bó ló ṣe rí àmọ́ wá fi ìròyìn àmọ́ wá fi ṣe dèdè tánàbì sọ̀rọ̀ nípa rẹ̀ so that tó bá jáde kò ní rúwa lójú rárá á lè tètè dá a mà so bí alùpùpù náà jàmáà ṣe ń ṣe nìyẹn ẹ ká ṣàlàyé aláboró ká ṣe àlàyé rẹ̀ ká dárúkọ rẹ̀ ká sọ̀rọ̀ yẹn fáwọn èèyàn ká fi dáàmà nígbà tó bá jáde ká sì mọ̀ pé aláburú eléyìí ẹsẹ̀ yìí náà ní èmi nínú hadith anabi sallallahu alayhi wa sallam nínú hadith anabi jim tẹ́sán bá anabi sallallahu alayhi wa sallam máa dákọ̀ àwọn aláburú àti máa ṣàlàyé wọn anabi máa dákọ̀ dáadáa àti máa ṣàlàyé òun ni ibn sayyad ìdí náà wà ní bukhari àti muslim ibn sayyad ọmọ kékeré tó jẹ́ aláburú yẹn aláburú ọmọ kékeré lásìkò anabi sallallahu alayhi wa sallam ní madina ẹ wo bí anabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé ibn Sajjad tó anabi ṣàlàyé ẹ̀ débi wípé gbogbo ìròyìn tí ó ní lára àti gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tí ó máa sọ àti ìmọ̀ péré ní nǹkan tí ò tó ìmọ̀ sọ pé òun ní máa kọ̀kọ̀ gbogbo ẹ̀ anabi sallallahu alaihi wasallam ṣàlàyé anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ fi ibn Sajjad ó fi hàn wọn sàhábà anabi ó fi hàn pé ọmọ yìí ni anabi ó àyànà rẹ̀ anabi ó ṣàfàyọ rẹ̀ débi gbogbo àwọn sàhábà ni ó dàmà ànábì kì í dárúkọ rẹ̀ fún wa tó bá yẹ pé ànábì yìí dárúkọ ni kílódé ànábì sallallahu alaihi wasallam ṣe máa ṣàlàyé aburú ibnu sayyad lásán kó fi ibnu sayyad ṣe ń saburú yẹn lẹ̀ irú manhaj bẹ́ẹ̀ ṣe máa fi wá sí ọlọ́run ò ní ti bárọ́kà sí manhaj láyé la baraka Allahu fihi ọlọ́run ò ní ti bárọ́kà sí manhaj burúkú tẹ̀sán náà pàwọn yẹn sí torí pé manhaj yìí yàtọ̀ manhaj al-sunnah nínú àwọn dẹ̀mí tó tún fi yọ ẹgbẹ́ alẹ́ ìṣọ̀lá ọ̀sán máa máa ṣàlàyé àwọn èèyàn a sì máa dárúkọ àwọn èèyàn a sì máa ṣàlàyé àwọn aláburú tí ó sì dárúkọ wọn tí ṣàlàyé wọn táwọn yóò fi mọ̀ wọn dáadáa òun náà tún ni hadith mi again hadith wo ni òun náà ni nípa ẹni tá ń pè ní musailama al-kazzab musailama al-kazzab ẹ lásìkò anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ṣàlàyé rẹ̀ dẹ̀lílẹ̀ wà ní bukhari sallallahu alayhi wa sallam ṣàlàyé musailama al-kazzab ẹni tí ń pè é lánàá di ọlọ́run tí tó ń pẹ̀lú ìdí sẹ́lẹ̀ ànábi sàlàyé ẹ̀ gidi gán fáli umma yìí ànábi sàlàyé ẹ̀ dáadáa èyí láyé ní ànábi ti dàkọ rẹ̀ fúlàyé yìí ká máa dárúkọ ká sàlàyé yẹn ká sọ àwọn ìròyìn tí ń bẹ lára rẹ̀ káwọn yẹn ti dá àmà ká sì dárúkọ rẹ̀ bá sínú manhaj sunnah jamaa ni kí lẹ́fẹ́ sọ nípa hadithi musailama al bákan náà nínú àwọn tí ànábi sallallahu alaihi tó sàlàyé dáadáa sanabi sallallahu alaihi tó gbógun ti òun náà ni rilkuwi ah, sirọ àtẹlẹni tàti mú wálé kan yẹn tó jẹ́ olórí àwọn kọ̀wárì anabi sallallahu alayhi wa sallam nínú hadith wa bukhari àti muslim àti nínú àwọn sunan bákan náà anabi sallallahu alayhi wa sallam dárúkọ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam fi àyíyá náà rẹ̀ kò yí báyìí nísìnyí anabi sallallahu ó ṣe kí ni o ó ṣe àfàyọ rẹ̀ anabi sallallahu yìí ṣe àdáyàrí rẹ̀ láàrin àwọn èèyàn so débi wípé gbogbo èèyàn ló ma musailama isazab ṣe yí báyìí nísìnyí kò tí ó nímọ̀ tí ó ń kọ́ nípa ìmọ̀ Islam tí ò ní tí ò ní tí ò ní kọjá lórí àbí tó ń ka hadith Ànábì sallallahu alaihi wasallam tí ò ní kọjá lórí ẹni tá ń pè ní Musailama al hmm? so tí ò ní tí ò ní mẹ́ta ń pè ní Musailama al so nínú wọn bákan náà nínú àwọn tí Ànábì sallallahu alaihi wasallam tó dárúkọ tọ́lọ́ ọba àlekí lámì àtúndà ọkọ̀ náà al òun ni kí Abdullahi ibn Ubayy ibn Salul Abdullahi ibn Ubayy ibn Salul olórí àwọn mọ̀nàfẹ́kùn nínú sọ́rọ́tù Nur nínú sọ́rọ́tù Nur ayé ẹlẹ́ẹ̀kọkànlá ọlọ́run walladhi tawalla kidarahu minhum walladhi tawalla kidarahu minhum lahu azabun azim. walladhi tawalla kidarahu minhum lahu azabun azim. ìparí ayé yẹn ni ayé bẹ̀rẹ̀ láti bíi pé inna alladhina ja'u bil ifki 'isbatun minkum la tahsabuhu sharran lakum bal huwa khayrun lakum likulli imri'in minhum maktasaba min al-ifk والذي تولى كدره منهم له عذاب عظيم تعلم تتولى كدره ثاني الله بارك لك بليه بلو الذي تولى كدره منهم هنا عبد الله بن أبي بن سلول عبد الله بن أبي بن سلول òun ni ẹni tó sikimi òun lẹni tó champion kọ́ọ̀fì òun lẹni tí ó jẹ́ olórí fún àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ burúkú káàkiri nípa Aisha tí wọ́n ń parọ́ zina máa ń ṣá láti fi àbùkù kan nẹ́bí sallallahu alaihi wasallam láti kó nira bá nẹ́bí sallallahu alaihi wasallam láti kó nira bá wọn mùmínì. tó fi jẹ́ sí pé àwọn ṣíà wọ́n ti bẹ̀rẹ̀ pọ́blẹ́mù wọn látàsìkò nẹ́bí sallallahu alaihi wasallam. ẹ̀rí pa àwọn ṣíà náà lónìí náà ẹ̀rí pa àwọn náà máa ń pe àyíṣà lóní zina wọ́n máa ń lẹ̀kọ́ zina máa ń ṣàkóso yàrá ẹ̀ha wọ́n ń tẹ̀lé lànà Abdullahi ibn Ubay ibn Salul ni èyí báyìí ṣe torí pé òun lẹni tó ṣe kíni ẹni tó champion kọ́ọ̀fì ẹni tó jẹ́ ọ̀gá fún gbogbo àwọn tí ń tan ìbàjẹ́ nípa ìyàwó àyíṣà radiyallahu anha so tí a bá fẹ́ lọ wo ọ̀rọ̀ nípa alladhi tawalla kibarahu tá a bá fẹ́ lọ wo ọ̀rọ̀ nípa rẹ̀ tá a lọ wọnú sahih al-bukhari ní kitabu tafsir báàbù باب إن, إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم آية مقاية tábàlọ́ wo tẹ̀síìr wẹ̀ nínú sọ̀rọ̀ Bukhari ní kitabu tẹ̀síìr ní báàbù tí mo kà yìí ẹ̀ tábàlọ́ wo ń bẹ̀ ẹ̀ ibnu alimami Bukhari wa mú hadith wa látọ̀dọ̀ Aisha radiyallahu anha tí Urwa tó gbà wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha Aisha sọ pé Aisha ni walladhi tawalla kidarahu قالت أنت تقول عبد الله ابن أبي ابن ابن سلول عبد الله ابن أبي ابن سلول òun ni ọlọ́run bá lè tẹ̀lé àwọn kékeré ló ń bá wí pé alẹ́bí tawàlá kídàrọ̀hùn nínú àyíṣà ló tún dárúkọ yìí ó dárúkọ ta ni ó dárúkọ abdullahi ibn ubayi ibn salim ó sì ṣàlàyé rẹ̀ ní pé aláburú ni ẹni tó champion kọ́ọ̀tì wípé yóò máa pe òun ní zina ni orúkọ rẹ̀ ò dẹ̀ lè parẹ́ títí dọjọ́ gbéra kẹyàmà yóò sì jìyà rẹ̀ lọ́jọ́ gbéra kẹyàmà àléyìn la'natullah kí lánàá lọ́wọ́ bá kọ́ máa bá abdullahi ibn ubayi ibn salim yóò jìyà rẹ̀ lọ́jọ́ gbéra kẹyàmà ẹ̀jẹ̀ náà sàn aisha ló tún dákọ̀ yìí kò yé báyìí nísìn tẹ́ bá lọ́wọ́ sahih manhaju rádaràda yín tẹ̀ ń kékeré sí inú mọ́bí tẹ́tìrì manhaju pé èèyàn gbọ́dọ̀ máa dárúkọ ànábì dákọ máa bá ló àkọwá àmì ànábì máa ń sọ ẹ ibo lẹ ti rí manhaju yẹn kò yé mi rárá ẹ̀sìn ìdásán so manhaju rádaràda tí ò bá mu ni sòrò jẹ́ sí pé à ń sọ fáwọn èèyàn ká sọ́ra fún manhaju yìí ká sọ́ra fún manhaju àwọn tí ń gbé káàkiri hey hey wọ́n láwọn whatsapp group kan wọ́n láwọn kiri tó yẹ pé wọ́n fi ń fa gbogbo àwọn àbúrò káàkiri wọ́n lè máa rí káàkiri wọ́n máa takọ̀ àwọn afásùn náà nítorí tàá ṣubú wọn nítorí kankankan ìfẹ́ àníkọ́jú tí wọ́n ní fáwọn afá wọn tí wọ́n jẹ́ àwọn tí ń ta burúkú àkèrè kò yẹ báyìí nìsín ẹ máa rí wọn ẹ máa rí wọn bẹ́ẹ̀ so èyí wọn yà tún jẹ́rìí láti nu sunna anabi sallallahu alaihi wasallam nípa anabi sallallahu alaihi wasallam a máa dárúkọ anabi a máa dárúkọ ẹ bá lọ wo ẹ bá lọ kanu hadith anabi sallallahu alaihi wasallam tó pọ̀ ẹ máa rí anabi sallallahu alaihi ń dákọ Abu Jahal ẹsẹ rẹ sàn anabi dárúkọ rẹ̀ ó sàlàyé aburú ẹ kò yẹ ẹ máa rí àwọn ẹ máa rá àwọn bíi àyèyìnà sálẹ̀ bí sọlá ọ̀sán dárúkọ wọn kò yẹ báyìí nísìn ẹ máa rí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tó yẹ kí ànábì sọlá ọ̀sán tó dárúkọ wọn tó sàlàyé wọn fún àlùkùnmá yìí tó bá yẹ dárúkọ ni gbogbo àwọn eléyìí tá a wí kí ló yẹ tànàbì sọlá dárúkọ wọn kí ló yẹ sọlá wọn so eléyìí náà ó tún jẹ́ ẹ̀rí lé wọn lórí manhaj tí ọ̀yà pàṣẹ manhaj wa ní sunna kankan máa ní. nítorí àsìkò ẹ jẹ́ kí n kàfé wa létí díẹ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n ń jí kó yọ pé ẹnu manhaj alùsùn náà ní kí a máa dárúkọ àwọn èèyàn táwọn náà ti ń dárúkọ àwọn èèyàn kò yí báyìí nìsín. so tí ẹ bá lọ wo inú manakibu malik lizawawi àfàwà zawawi sahibu manakibu eh, malik àní nínú síra àwọn tákùn ní manakibu manakibu malik ní page uh, one forty seven títí dé page one forty eight ẹ rí àwọn ọ̀rọ̀ wọ́n fi sọ̀rọ̀ nípa Imam Malik ńbẹ̀ nínú ẹ̀ ni pé uh, wọ́n ní nínú sẹ́rà tí mo kọ yìí nínú manakib Malik yìí wọ́n ní Imam Malik rahimahullahu ta'ala wọ́n ní wa tahdhiru salaf min ahli bid'ah fi a'yanihim kathirun jiddan uh, tàbí ẹ jẹ́ kí n gbé láti rí báyìí kó lè báyìí dáadáa wọ́n ní kama qala abdulrahman bin mahdi babalọ́wọ́ page one hundred and forty seven sí dé one hundred and forty eight sínú kan yẹn so ìfẹ́ gbà wá lásìkò jẹ́ kí n fẹ́ gbé láti bẹ̀yẹn wọ́n ní kama qala abdulrahman ibn mahdi wọ́n ní gẹ́gẹ́ bí abdulrahman abdulrahman ibn mahdi gẹ́gẹ́ bó ṣe sọ ó ní dakhaltu inda malik wa indahu rajulun yas'aluhu 'anil qur'an ó ní òun wọ òun wọlé lọ bá imam malik ó ní wa indahu rajulun yas'aluhu anil qur'an òun wá bá lọ́dọ̀ imam malik ọkùnrin kan ọkùnrin kan bẹ lọ́dọ̀ rẹ̀ tó yẹ pé ó ń béèrè béèrè nípa al-qur'an faqala imam malik wá sọ pé la'allaka min ashabi amri ibn ubayd imam malik ní bí mo ṣe ń wọ yìí pẹ̀lú àwọn àbẹ̀rẹ̀ tó ń béèrè yìí ní tí mò ń rí tí mò ń fura sí ọ ni pé nínú àwọn èèyàn amúrùbùnà ìbéèdì lọ́wọ́ amúrùbùnà ìbéèdì onídídá pátápátá gbáà ni nínú àwọn tó yẹ sí pé wọ́n ń fọ́n ìròyìn burúkú káàkiri nípa Al-Qur'an ni bẹ́ẹ̀ni iṣẹ́ wa ń béèrè béèrè nípa Al-Qur'an lọ́dọ̀ Imam Malik Imam Malik sí pé ìròyìn tí ó ta sọ̀rọ̀ tó ní ìlàpá lórí ẹni yìí ìròyìn fíkọ̀rọ̀ tí ń bẹ lórí ẹni yìí ó ti dèdè nǹkan tí amúrògùn lẹ́yìn tí ń fọ́n káàkiri nípa al ìròyìn yẹn lẹni tán máa ń wà lórí ìfúradé lórí ọ̀rọ̀ àwọn oníbídà tán bá ti rí àlámà báyìí pé oníbídà ni ó fẹ́ máa bèrè bèrè láti dá ìrújú lẹ̀ ni ó fẹ́ máa bèrè bèrè láti tan bídà ká ni wọ́n tètè máa ń gbọ́n já wọn gan wọ́n tètè máa ń gbọ́n já wọn nítorí pé wọ́n wà sensitive gan nígbà ọ̀rọ̀ oníbídà láwọn afá àkóńnà ẹ wo má máa lè ìyẹn tí ń bèrè bèrè lọ́wọ́ ẹ jẹ́ sọ pé ẹni tó bá fi síbi jẹun kó fòrò ni sẹ́nà pé gbogbo aláìsí pé à ah, ṣé kìí sípa ọmọ ìgbàdà kárì tàbí kí a máa bèrè kẹta fún ṣé ẹni tó yin síbí ṣé kúfúrú ni ká fi síbí jẹun kúfúrú ni àbí kìí ṣe kúfúrú sẹ́nà pé gbogbo ẹnikẹ́ni tó bá ma tó bá wà sensitive ní kọ̀rọ̀ jàbàtà yìí pé à ah, ẹni tí ń béèrè béèrè yìí ó ṣe ṣe kọjọ́ ọmọ jàbàtà ni pé ìròrí jàbàtà ni ń gbé káàkiri tàbí kí a máa sọ pé ẹ dákun ṣé ṣé kí a máa ṣe kábàrà méje ní èjì lákọ̀ọ́kọ́ ká ṣe márùn ibi rọ́ọ̀kà alákọ̀ọ́kọ́ méje ibi rọ́ọ̀kà ẹlẹ́ẹ̀kejì márùn ẹ̀dàkùn tí ọba tún nà mọ́ kàgbé ìbéèrè yẹn ti mọ̀ pé tí kọ̀rọ̀ jàbàtà lẹ́yìn ṣe ń béèrè béèrè lọ́wọ́ mi àdéjì yẹn sọ wípé ẹ̀dàkùn pé oníjíjà kan bẹ kéèsì kéèsì yìí gbogbo bídà ní kófóró àti gbogbo orú àwọn ìbéèrè béèrè béèrè tẹ́tí mọ̀ kó wà pẹ̀kúlẹ̀ àti wọn àdéjì yẹn ká jẹ́ ìsìn kó ní obìnrin gbọ́dọ̀ má bojú kírun àbí kó ní ẹni tí ọba ti bá ẹni tí ọba ti bá tọ́rọ́sì fatiha fẹ́ pé òrùkú wọn lọ́ba ọ̀bárùn àti gbogbo àwọn tíkọ̀rọ̀ burúkú àwọn àfẹ́ alhadama àwọn ìròyìn apanirun tí jàbàtà ń fọ́n káàkiri yẹn tá a bá ti rí yẹn kan tí ń béèrè irú àwọn béèrè yẹn sẹ́mu káàkiri kẹ́ ni yìí nínú àwọn ọmọ jàbàtà lẹ́nu yìí wà bẹ́ẹ̀ làwọn àfa ti wà sensitive tàbí jù bẹ́ẹ̀ lọ lásìkò yẹn kò bá so Imam Malik náà rí i pé ẹni tí ń béèrè béèrè ìròyìn Amru bin ló fi ń béèrè béèrè Imam Malik wá sọ pé la'allaka min ashabi Imam Malik sọ pé la'ana Allahu Amra ọlọ́run bá lè kọ́ bá mi la'ana Amru tọ́jọ́ gàáyín ẹ̀jẹ̀ rẹ̀ sàn so la'ana Allahu Amran kọ́lọ́n kọ́ la'ana Amru fa innahu ibtada'a hadhihi al-bid'a min al-kalam òun ló dárú bídíà yìí lẹ́yìn tó ń béèrè yẹn ìbéèrè bídíà tó ń béèrè yẹn òun ló dálẹ̀ bídíà tó kalam òun ló dálẹ̀ tó takun táwọn sálàfù wà lórí ẹ̀ nípa alukur'an amúrù bùnú ẹ̀dẹ́jì lọ́dà alẹ̀ kò yẹ báyìí nìsín yìí amúrù bùnú ẹ̀dẹ́jì nínú àwọn jàmíyà ni kò yẹ báyìí nìsín tó ọlọ́run ọba kọ́ba mi làánà rẹ̀ òun lọ́ dárú kàtọ́ kan lẹ̀ ẹ wo lẹ́sẹ̀kẹsẹ̀ yìí máma amadu dákọ̀ amúrù bùnú ẹ̀dẹ́jì làálàkà min asaadi amúrù min asaadi amúrì ibn ẹ̀dẹ́jì ẹ̀dá kò sórí kọ́kọ́ lélẹ̀ èèyàn kakọ́ ní jẹ́ amúrù bùnú ẹ̀dẹ́jì Imam dárúkọ aláburú ni bá ti mọ̀ wípé àti èèyàn bá ti mọ̀ pé aláburú lẹ́nu yìí tó lè yẹ pé àwọn èèyàn ń gbé ìròrí ẹ̀ káàkiri kí èèyàn ṣàlàyé rẹ̀ fáàlù umma kí èèyàn dárúkọ rẹ̀ fáàlù umma kò tí ì bá ń ṣe nínú manhaj sáràfù lọ́wọ́ Imam Malik dárí dárúkọ amúrúbùnà méjì pé ó ṣe é ṣe kọjá pé inú àwọn ọmọ amúrúbùnà méjì ní ọgbọ́n ṣe wáyé la'allaka min ashabi amri ibn Ubayd Imam Malik wá tẹ̀lé pẹ̀lú ẹ̀dá kò tó bá jẹ́ pé irú nǹkan tí mo máa lè ti sọ yìí tó bá yẹ káwọn ará sọ́ọ́ sílẹ̀ pè wá aláṣejù ìmọ̀ máàlì kìnnà sálàṣejù ni wọ́n ẹ̀dá kò sọ bẹ́ẹ̀ káwọn ọmọ yìí dáadáa tí ìmọ̀ máàlì kìnnà ní ìṣúlùbù dáhàwà ẹ́ torí ìṣúlùbù dáhàwà lẹ́ẹ̀ máa pariwo tí ìmọ̀ máàlì kìnnà ní ìṣúlùbù dáhàwà torí ọlọ́run ọba ẹ wo ìmọ̀ máàlì bó ti lè mẹ́rin tó nítorí pé ìmọ̀ máàlì kẹ́ fi pé òní dídá ni òrí dídá ni ti ń béèrè béèrè ṣàkàyàn sọ pé ẹni tí ń béèrè ní ń béèrè ẹni tí ń kẹsíwá ló lé ní béèrè ẹni gbogbo tó bá sì di tó bá rú lójú ẹ̀ ló lè béèrè hmm, àwọn àfáà àti mẹ́jọ àwọn onídíjà yẹn ọjọ́ bí ẹ̀yin tẹ̀fẹ́ máa tẹ̀fẹ́ máa fà wọ́n dídí àárín lẹ̀ ẹ̀fẹ́ bá tún nà jẹ́ àáfà gbọ́n já wọn gan tó bá ń béèrè béèrè lásán kárí pé òrí dídí àníọ́ ìròrí dídí àti ó ti takùn ó ti takùn ó ti ta egbò sínú làákàyè rẹ̀ àwọn afáwọ́ tètè hazara ló ń mà nípa rẹ̀ wọ́n tẹ̀ tètè wọ́n tẹ̀ tètè tè wọ́n tètè gbógun tì ọ́ ẹ̀wọ̀n mọ́ Malik rahimahullah ta'ala ìmáàmù dari hijra ìmáàmù dari hijra kọ́mọ́ bàlíkà kí ọba wa kẹwọn. <clears throat> náà ah, bákan náà nínú ọ̀rọ̀ tí ìmáàmù eh, dárí hijra ìmáàmù malik rahimahullahu ta'ala nínú ọ̀rọ̀ tí wọ́n sọ òun náà ni wípé tí a bá lọ wọnú manaqibu malik ti àfáwà azawawi yìí náà tá a bá lọ wọ page one hundred forty eight nínú manaqibu malik ti azawawi wọ́n tún gba ìgbàwá kan látọ̀dọ̀ ìmáàmù malik rahimahullahu ta'ala sílẹ̀ ìgbàwá náà wọ́n ní waqala ìmáàmù malik dọ̀ pé iyyakum wa ashabu ra'yi yìí. Imam Malik ni ẹ sọ́ra fún àwọn asahabu ra'i àwọn onídídá ni àwọn tẹ́lẹ̀ pé ìròyìn ni wọ́n máa fi ń sẹ́sìn wọn kì í tẹ̀lé rí fa innahum a'da'u sunnah àwọn onídídá yà wà asahabu ra'i a'da'u sunnah ni wọn ọ̀tá sunnah ni wọn. ẹ̀rù Imam Malik bó ti ń hazara ló mọ̀ nípa àwọn onídídá iyyakum wa asahabu ra'i fa innahum a'da'u sunnah pé pé ọ̀tá sunnah ni wọn. bákan náà tábàtúrọ̀ wọn kébù Malik yìí náà bákan náà page one hundred and thirty four wọ́n tún gbẹ̀ wàgbà kan látọ̀rọ̀ imam malik rahimahullah ta'ala wa qala ibn abi zayd ibn abu zayd sọ pé qala rajulun ní malik ọkùnrin kan sọ fún malik pé ya aba abdillah eré abu abdillah arrahmanu ala al-arshi istawa kayfa istawa aya àti ọlọ́run bá sọ pé arrahmanu ala al-arshi istawa ọlọ́run bá arrahman ọlọ́run bá tí orúkọ rẹ̀ ń jẹ́ arrahman ó wà lókè al-arshi ó ṣe ìsìwá lókè làásì ẹni pé ọ wà lókè làásì pé nígbà ní àdìsíwá òun náà ni al-'uluwwu wal-irtifā' kéèyàn wà ní tọ́ga ọlọ́ọ̀bà àlekèlá wà ń bi tọ́ga lókè làásì ọ wà ní òkè làásì ẹ òkè làásì lọ́lọ́ọ̀bà àlekèlá wà. so kí ni kayfa stawa báwo lọ́lọ́run ṣe wà ń bẹ̀ wọ́n bí Imam Malik lè bẹ̀ qāla Imam Malik sọ ghayru majhul kìí ṣe ń tí a mà kìí ṣe ń tá a ṣàyẹ̀mọ̀ kan nípa rẹ̀ a máa ń tánpẹ̀ ní al-istiwa ń tánpẹ̀ bẹ́ẹ̀ náà ní kíni o al-'uluwwu wal-irtifa kí ẹ̀ wà bìtọ́ ga. wal kayfa ghayru ma'qul ṣùgbọ́n bóun lọ́wọ́ bá ṣe wà ń bẹ̀ ghayru ma'qul làákàyè gbé kò sí ẹni stawa bid'ah ni ìbéèrè tó béèrè yìí ẹrù bíi táwọn àfáà súnmọ́ ẹrù bíi tán gbọ́ súnmọ́ yìí dé àtẹ̀yàn tún lè ṣe bídíà ní ìbéèrè àti béèrè bídíà tó ń bẹ ìbéèrè bídíà yìí tó ń bẹ irú béèrè bídíà ti ń bẹ ní irú béèrè tán béèrè lọ́wọ́ àyíṣà wípé má bá lu ṣáìl tẹ́kùbì síyá mọ̀lá tẹ́kùbì sọ̀lá kí ló ṣe kí ló kí ló dé tí ẹni tí ń ṣe háìbọ̀ tí ó máa san ààwẹ̀ padà tí ò ní san ìbéèrè bídíà yìí ẹni yẹn ó fẹ́ ti yẹn ó fẹ́ ti ó fẹ́ ti dá ìrújú lẹ̀ ni ó fẹ́ ti tàn bí dá àkàní sẹ́mu àwọn tí wọ́n ń wá àwọn àwọn port finder àwọn tí ó máa wá báwo ni bó láti lè ti islam owó kẹrin ẹni tó bèèkì sẹ́ǹsì nísìn wọn lẹ́ni adákùn inú òun àtàwẹ̀ òun ló wúwo jù òun lọ́kọ́kọ́ inú àwọn àtàwọn islam òun lọ́kọ́kọ́ ṣáájú náà ṣé òun ni ìyọ̀run láti ń kí lójoojúmọ́ tí wọ́n dédé tẹ́ni tí ẹni tí ń ṣe haizọ̀ lọ́wọ́ yóò máa ṣàwẹ̀ padà kò ní sàrùn sẹ́yìn náà rí pé aisha ni àhàrùrí yẹtù ṣé kọ̀wárìjì yẹn ni ṣé haruriya ni obìnrin ni torí irú nǹkan tó ń béèrè yìí béèrè dídá ni àwọn haruriya ni máa ń béèrè irú béèrè yẹn kẹlẹ bá àmọ́ títà àwọn afáṣú náà ẹ̀wọ̀ ayé sara fún wáyé ibi tán gbẹ́já dídí àdé tán gbẹ́já rò yìí dídí àdé tẹ́yìn fọ́ wọ́n tàdí tàdí mú láwùjọ yìí tẹ́yìn tẹ́yìn tẹ́yìn fẹ́yìn sí yìí tẹ́yìn sí yìí ẹ́ ẹ̀yìn tí ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan tá a máa ń yọ àdá sí. wọ́n personality yín òun ni wọ́n takò kódà ìyẹn lè yọ̀ba sí àbí ìtì personality yín ju ti lọ kódà yẹn lè yọ̀ǹba sí personality yín èèyàn sì rẹ̀wọ̀n he ní personality yín ṣùgbọ́n tó bá pọ́nrọ́ ẹ̀sìn ní tako ẹ̀ẹ́dẹ́rọ̀ yẹn ìdí ọ̀gẹ̀dẹ̀ ni ọjọ́ nǹkan tá a yà dá sí àwọn apẹ̀ àwọn àfa lọ́gbọ́rọ́ lọ́gbọ́rọ́ ẹ àwọn àfa lọ́gbọ́rọ́ lọ́gbọ́rọ́ níbi ọ̀rọ̀ unnecessary àwọn èèyàn ti gbàtàn jẹgẹ láwùjọ yìí kí n tó sì fa ni pé wọ́n gbórí wọnú fáwọn èèyàn nígbà tó lè fáwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa nífẹ̀ẹ́ wọn sábà wọn nà rí jáde dẹ́ẹ̀dẹ̀ díẹ̀ wọ́n nà jáde nígbà tó bá yá orí wọn mọ̀ gùn síta ọrùn náà mọ̀ jáde ẹ̀yà àyà náà mọ̀ jáde gbogbo wọn padà wá jáde pátápátá wọn wà káwọn èèyàn lọ síbi kan lọ kò yí báyìí nìyí so ọlọ́run ọba ò ní jẹ́ kí àwọn èèyàn sọnù ọlọ́run ọba àlekẹ́lá ẹ̀dá jẹ́ sọ̀rọ̀ gidigan gbogbo aburú àti ti jàbátá ni àti tẹlómi kejì jàbátá ni gbogbo ẹ̀ aburú ni ẹgbógun ti gbogbo ẹ̀ yányán ẹgbógun ti gbogbo ẹ̀ yányán ẹlòmíì gan tí kìí bá ti pé jàbátá lè mọ́ wọn tí bá ti pé jàbátá ń gbógun tì wọ́n gan tó bá ti pé jàbátá náà bá jẹ́ pẹ̀lú wọn ni wọn à ní èsì jàbátá bá ti èsì jàbátá yẹn aláàárẹ̀ ni tẹ́ pé pé ẹni tí ẹni tí ń pe tó sọ pàdé yìí máma má dorí ọlọ́run ọba níta nàìjíríà yìí ń pè wá síbi kó máa lẹ́kọ́ wá sí wá sí fáwọn èèyàn àrínú wọn tẹ́ pé ẹni tó gbé ṣòlúùlù ń bẹ lára rẹ̀ wáṣídá sí wùjú dàkídà súnfí tó gbà pé ọlọ́run bá wà lára gbogbo nǹkan ọlọ́run ní gbogbo nǹkan kí ọmọ sọ pé síbi irun gbọn tòun òun dàrún mọ̀ sínú ni òun ìmọ̀ ń fárun gbọ̀n burúkú yọmọ tako sún náà yọmọ ìnà lè dáìwà ní ẹ̀rọ̀jìn ó burú gidi gan yọmọ tó wá sí yọmọ kòwá sí bí kò rẹ̀. so ẹni irú eléyìí ṣé kò tún wọ́ sí jàbàtà lọ nítorí ọlọ́run ṣé irú ẹni yìí ò wọ́ sí jàbàtà lọ ó túmọ̀ sí pé jàbàtà náà bá dẹjú fún wọn wàláì wọn mọ̀ bá jàbàtà náà ṣe ṣùgbọ́n torí pé jàbàtà ò jàbàtà lè mọ́ wọn ni wọ́n fi mọ́ làwọn náà sì ṣe ti jàbàtà tí ò tọ́ba tí wọ́n rẹ́ni tí ń bá wọn gbógun ti jàbàtà yín wọ́n mọ̀ ẹ̀dùn tọ́ba tí wọ́n di kọ́ yà sọ́dọ̀ sí wọn aláwùdì ẹ̀sẹ̀ rẹ̀ láwọn yìí gbogbo aburú làwọn ti máa gbógun ti àti ti jàbàtà ní o àti ti ẹni tí èsì jàbàtà tọ́ba ti já burú gbogbo làwọn máa gbógun ti àmúdẹ̀ ń sọ fún yín pẹ̀lú ògbọ́nà gbogbo ohun táwa bá ń sọ pátá pẹ̀lú ẹ̀rí kìtàbà ti súnà lórí àgbọ́yé àwọn sálàfòdù gbogbo táwọn afa sínú náà bá fọwọ́ líle mú àfọwọ́ líle mú nígbà bá fọwọ́ jíjẹ mú àfọwọ́ jíjẹ mú a ní jáde kó lójú ọ̀nà sàràfíjà pẹ̀lú ògùn ọlọ́run ba gbogbo rẹ̀ndẹ̀rẹ̀ dín tẹ́fẹ́ máa pè wá sí ọlọ́run níjà bá yín ṣe láyé ọlọ́run níjà káwa bá yín ṣe láyé láyé tó bá ti jẹ́ sípò dodo ni tí àwọn sálàfù yìí dúró lórí ẹ̀ pẹ̀lú ròrí pẹ̀lú gbogbo àwọn ọ̀nà táwọn sálàfù ń gbà pèpè sí tẹ́sí ń gbà dúró lórí ẹ̀ pẹ̀lú gbọ́nà lámàṣe ló fi jẹ́ pé àwọn òní mú wá fún yín láyé àyàfi ọ̀rọ̀ kan tá a bá rí pé ó ń lẹ́rìí inú Kùránì àti Sunnah táwọn sálàfù jẹ́ wà lórí ẹ̀ bẹ́ẹ̀ mo fi ń gbìyànjú àti kó gbogbo eléyìí báyìí wá tẹnu pé àyà Kùránì àti hadith mo mú wálẹ̀ kan àti gbogbo ẹ̀ kété báwa làwọn ń dagbó yé báwọn afáàsùn náà ti ń lórí ẹ̀wù máa ń máa ní kí wọ́n ta'ala ẹ̀wù báwọn káwá nígbàgbọ́ sí kọ́lọ́ ọba àlejò láwà lókè láàrú wájìbù ni ọ̀ràn yẹn ní kánímánì sí wà àrọ́ ka tọ́hì bàbídà àti Imam Malik ní kódà wọ̀ yìí oníbídíà ni mo yọ sí ẹni tí ń béèrè béèrè nìyẹn o Imam Malik mọ̀ pé ń bídíà ni ó fẹ́ wá béèrè béèrè láti rí bídíà rẹ lẹ́ni ẹ wo bídíà náà fáwọn sensitive dé tàgbáyà lọ sí ìrìn ni kò yé ni ìní kàkẹ́kẹ́ táwọn bídíà ó fi ó fi wó gbogbo súnmọ́ àtàmọ́ yín lára ẹ tó ni ẹ máa àníyàn lómi ò sọ fún wọn pé a máa gbọ́ orí láyé ẹ dàtọ̀ lọ ka bí àwọn àfáà súnmọ́ ṣe máa ń lò pẹ̀lú oníbídà ẹ wàláì wọ́n bá kódà wọ́n ní mọ̀ntàbá sàmà ẹni tó bá fi lè rẹ́ẹ̀rì tó ní bídà fakọ̀dì àhánà aláhàdìmí islam fakọ̀dì àhánà aláhàdìmí islam ó ti sèrè lọ́wọ́ lórí bí islam ò ṣe wó nìyẹn. Hmm? kódà fùdó ìgbìmọ̀ ìyá ó ní gbogbo ẹnikẹ́ni tó bá fi ọmọbìnrin rẹ̀ ọmọ bíbí inú rẹ̀ obìnrin tó bá fi fún ní bíbíà àbáǹtí rẹ̀ ló fi fún bíbíà ni àbábù rẹ̀ ló fi fún bíbíà ni àbí ìyá rẹ̀ ló fi fún ní bíbíà ni kọ́fẹ́ níyàwó fakọ́d ọ̀tọ̀ àrọ́hìmà fòlóògùn ìyá àdín ni ó ti gbé okùn mọ́lẹ́bí rẹ̀ ẹ lọ ka àwọn àṣàrò ẹ ayub asakhtiyani ẹ lọ ka àwọn àṣàrò tó wá látọ̀dọ̀ rẹ̀ ẹ lọ ka ìbánatù kúbọ̀rọ̀ kó ẹlọ́ka ṣẹ́gun òṣèlú àìṣekọ́ ìdálẹ̀ sínú ẹ̀dì mọ́mọ́ lálàká ì ẹlọ́ka kò yí báyìí nìdí ẹlọ́ka ẹlọ́ka wọn tíra fún náà ẹlọ́wu ẹwà wọn nùkúlá bẹ́ẹ̀ láwọn àwọn àyínmọ̀ wa àwọn sálàfù sọ́ọ̀lì bẹ́ẹ̀ tí wọ́n ń lò pẹ̀lú dídá ẹ̀yìn sọ pé yẹn ọmọ kó a máa kó bàtà rẹ̀ títí òkùnkùn ni ọlọ́run níjó lè kó fúnra rẹ̀ ọlọ́run níjó lè kó fa tọ́láwọ̀ gbàdúrà irú bẹ́ẹ̀ fún ọ àgbàdua àtàdua rú bẹ́ẹ̀ fún ọ ọmọ kóbá tó ń bí díà tí ó fi kú wàláì o kìí ṣe ìdáná sálà fìlẹ̀ tó wọ́n yìí àwọn ọ̀tàdua bẹ́ẹ̀ fún ọ ọkọ̀ lọ́kàn sí ìpìlẹ̀ ara rẹ̀ òye báyìí níbi ká dáńbí ká dáa lọ́hùn ẹ̀ ìpadà dáńbí kankan náà ni. naam imam malik sọ wípé wà á rọ́ọ̀kà sọ́ọ̀ṣì bàbí àti wà á mọ̀rọ̀ ní ìfọ́rọ̀jì imam malik ni o ní bídíà ni wọ́n mo rí i kó ń bídíà ni wọ́n imam malik wá ní ẹ̀dá kan imam malik pààyàn láti ẹ̀dá kan ẹ̀ bá mú jáde kọ́ máa jáde ẹ̀ lé jáde kọ́ máa wà á mọ̀rọ̀ bí ìṣọ́rọ̀jì imam malik ni imam pàwọn èèyàn láti pé ẹ jẹ́ jáde kó mọ́sálásí ẹlẹ́kùn méèyàn bá dárú eléyìí wò lónìí kílẹ̀ yóò pé aláṣejù aláṣejù àbí ẹlẹ́kùn pé imam malik náà láṣejù báyìí tètè pé imam malik láṣejù báyìí ká tètè mọ ibi tó ń lọ ẹlẹ́kùn gbogbo tí imam malik ṣe pé ìyẹn béèrè béèrè lásán imam malik ti gbẹjà pé onídìdí àlélẹ̀ ìbéèrè bíjà ló ń béèrè bó sì rí kó ń bí díà ni ọ ẹ lè jáde kó mọ́sálásí ìwọ nígbà tó yẹn ní ń kúmọ̀ nínú fìrù àwọn kan bẹ wọ́n lé àwọn jáde kó nù sí nìyí láàyè àníbi sọlá sọlá sọ pé bàṣírọ̀ yẹsírọ̀ wà látò àṣírọ̀ àbáṣírọ̀ wà látò nàṣírọ̀ ẹ máa rẹ̀ fáwọn èèyàn ni ẹ máa lè mọ́ wọn ẹ máa ẹ máa fún wọn ní odò ẹ máa lè wọn jáde kó nù ẹ̀sìn tó ní máa mú hadith yẹn wá dákun má hadith yẹn wá náà lórí mọ́ malik mọ́ malik náà lé àwọn jáde kó nù ẹ̀sìn tètè mú wá báyìí kẹ́lẹ́ bá ẹ̀yin ò kí ń mọ implication àwọn nǹkan tẹ́ ẹ̀ máa ń sọ ẹ̀yin ó kàn máa sọ ni ẹ̀ kí ń mọdí kí ń bọ́ sí nínú ẹ̀sìn tí máa ń ká mi lára fún yín nìyẹn irú àdìsí tó mú wa yẹn sẹ́ pé Imam Malik náà ní lo àdìsí minkum al-munaffirun minkum al-munaffirun mo wá lórí Imam Malik náà Imam Malik náà nínú al-munaffirin nínú àwọn tí ń lé àwọn yàtá kó nù ẹ̀sìn tó bá náà Imam Malik sọ pé wà á rọ́ọ̀kà sọ́ọ̀dà bídà àti wà á mọ̀rọ̀ bí ìfọ̀rọ̀jì ní ẹ̀dá kùnrin àwọn èso ń bídà lọ́dọ̀ wa bí ẹ̀dá kùnrin bá mú jáde kó mọ́sálásí àwọn èso ń bídà bí báyìí bá já wà ní òní sọ pé wọ́n le jù alátejù ni wọ́n aláti ó ní sọ bẹ́ẹ̀ dákùn wọn náà torí ọlọ́run ọba wo ń tọ́ ọba sọ lórí ọ̀rọ̀ náà Malik lọ́rọ̀ onú sọ̀rọ̀ yìí dáadáa pé Imam Malik sọ pé al-istiwa ghayru majhul والكيف غير معقول والسؤال عنه بدعة والإيمان به واجب وأراك صاحب بدعة وأمر بإخراجه دينو مناكب مالك للزواوي ناني من قدوان 34 نعم انتو لا في كوا اديكتو ادقوا امام احمد رحمه الله تعالى امام احمد بن حنبل ẹ̀jẹ̀ ká tó wọ àwọn náà àwọn náà àwọn tàhàzírù wá látọ̀dọ̀ wọn sí àwọn onídídá tí wọ́n hàzọ́rọ̀ àwọn onídídá kódà tí wọ́n dárúkọ wọn níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ Imam Ahmed rahimahullahu ta'ala wọn àjẹsẹ lẹ́yìn báyìí àyàfi pé wọ́n fi ń ṣe nàṣíhà fún ẹ̀sìn Ọlọ́run báyìí wọ́n fi ń ṣe nàṣíhà fún ẹ̀sìn Ọlọ́run báyìí wọ́n fi ṣe tabalọwo inú manaqibu manaqibu imam Ahmad ibn Jawzi page two hundred and fifty three page two hundred and fifty three á bá yìí lẹ̀. قال ابن الجوزي رحمه الله ابن الجوزي قال بقى بقى وكان وكا وقد كان الإمام أبو عبد الله أحمد بن حنبل بشدته بالتمسك وني وقد كان الإمام أحمد وقد كان الإمام أبو عبد الله أحمد بن حنبل لشدته لشدة تمسكه بالسنة wọ́n ní imam ahmed rahimahullahu ta'ala ó jẹ́ nítorí jẹ́ sí wípé ní pàápàá imam ahmed jẹ́ nítorí jẹ́ sí wípé látara ilé koko mọ́ ìgbásúnà rẹ̀ mọ́ lè sí dati tamasukihi dákun máa ń fa àlàsí bẹ̀yẹn lè sí dati tamasukihi nǹkan tí ibùdó jáwéjì fi ròyìn imam ahmed ni sí dati tamasukihi lè sunna imam ahmed wọ́n lè kókókó níbi ìgbásúnà mọ́ ẹ̀rọ wọ́n fi sí dà wọ́n fi ròyìn imam ahmed wípé wọ́n lè kókó ṣídàtú tamasuk bi sunna wọ́n ti imam ahmed pé imam ahmed jẹ́ ni tó le kókókókó ní ìgbà sunna mọ́ bó ni wọ́n ti máa ròyìn bó ni wọ́n ti ń ká gbá sunna mú jẹ wọ́n ní ká rọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ń gbá sunna mú ká rọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ tọba rẹ̀ ní tọ́wọ́ ròyìn pẹ̀lú pé ó le kókó lórí ìgbà sunna mú ga òun ni mùtẹ̀sẹ̀ jìlù nílẹ̀ yẹn báyìí yọrẹ̀ àwọn mùtẹ̀sẹ̀ jìlù nìyẹn hálàkà mùtẹ̀sẹ̀ ẹ wà máa mú àdìsàn lẹ́dẹ̀ẹ́ máa fi gba orí ara ẹ so Imam Ahmad náà dákun lu halaka mutanatti'un dákun lórí wọn lórí kó tètè má bi tọ́ wà kó tètè má bi tọ́ fún tọ́lọ́wọ́n bó tù ọ sí wọ́n ní وقد كان الإمام أبو عبد الله وقد كان الإمام أبو عبد الله أحمد بن حنبل لشدة تمسكه بالسنة wọ́n ní pàápàá Imam Ahmad jẹ́ nítorí sí wípé látara líle koko níbi ìbásúnà rẹ̀ mú wà náà yìí kódà Imam Ali Ahmad máa sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn kan nínú àwọn ẹni rẹ̀ ìdá àtọ́dàrọ̀ mi hùmá yóò kọ́ ìfò sunna tí nǹkan tó yapa sunna bá ti jáde lọ́dọ̀ wọn báyìí ẹni rẹ̀ ni wọ́n àmọ́ látara bí Imam Ahmad ti le koko níbi kéèyàn gbọ́dọ̀ yapa sunna dé tó sì le koko níbi ìmọ̀ ìmọ̀ kọ̀ fáwọn èèyàn níbi dídà dé àti gbogbo tó bá lè mú àwọn èèyàn níbi dídà nítorí pé téèyàn bá lè máwọn èèyàn níbi dẹ̀ wàláhì ẹ̀ tẹ́ ó pọ̀ ọ̀nà aburú fáwọn èèyàn ni ẹ lè máwọn èèyàn níbi ní tó bá yẹ kẹ́ ẹ lè máwọn so wọn ní lè lọ bọ́ sínú aburú yẹn àdúgbò yóò lè là wọ́n ní lẹ́tara bí mamadi ṣe lè kókókó tó ìmọ̀ mo fẹ́ gbọ́rọ̀ yìí kalẹ̀ tí ó ti yé àwọn tí ń gbọ́ mi ọlọ́run ó jẹ́ kó yé yín nítorí ọlọ́run bí mamadi ṣe lè kókókó tó níbi ìgbásùn náà mọ́ àti bá ṣe lè kókókó tó níbi ìkako bídíà sọ pé mamadi jara ti ju o ni mo jí kọ́ máa tẹnu mọ́ o káàkùn bá mi òòrùn náà mọ́ mẹ́rin pẹ̀lú o ká máa káwọn náà wọ́n ní ìmáàmù Ahmad máa sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan nínú àwọn ẹni rẹ̀ ìdá sọ́dà oníhùn máa yọkọ́ ìlú súnà tí n tó bá yapa súnà bá jáde lọ́dọ̀ wọn. ẹ a máa sọ̀rọ̀ nípa wọn. wa kalamuhu mahmulun ala nasihati lid-din gbogbo ọ̀rọ̀ ìmáàmù Ahmad ti sọ yìí nìyí agbe lórí pé yín ti nà sí àtẹ ń ẹ̀sìn mọ́ ni ń ẹ̀sìn mọ́ nítorí kí ọmọ àjẹ́ sí

aburú rẹ̀ ọ́ padà bẹ̀sẹ̀ máa yàn lọ tó pé àwọn èèyàn ń kọ́ sí rẹ̀ tẹ̀sìn àwọn èèyàn rò pé nínú ẹ̀sìn lọ́wọ́ àní sẹ́yìn bá le kokoko mọ́ tẹ́ tètè ṣàlàyé ẹ̀ báwọn èèyàn aburú òun yóò padà di ẹ̀sìn máwọn èèyàn lọ́wọ́ tó báwọn èèyàn ń wò kọ́ sí wọ́n rò pé ẹ̀sìn ni ṣùgbọ́n aláìmọ̀ká ta ni wọ́n ni wọ́n mẹ́sìn lọ́dọ̀ aláìmọ̀ká tuntun òun bá saburú kódà ẹ lè má lè má òun tó bẹ́sẹ̀ lè má ẹ̀sìn ẹ̀ lè má tó bẹ́sẹ̀ lè má olùmọ̀ ìmọ̀ mamadi lóyún ní Ibn Jawzi nínú ìmọ̀ mamadi kólékólé máa ń tí kó lè bá àmọ́ yí pé ọ̀rọ̀ súnmọ́ yé sọ̀rọ̀ yọ̀bọ́ kẹ́lẹ̀ tí ń bá káàkiri ẹ̀ kì í sọ̀rọ̀ yẹ̀bẹ̀ kẹ́ dákun bá mi ròyìn gbogbo àwọn eléyìí náà pẹ̀lú kàtà dúdú o ká mi ròyìn wọn bẹ́ẹ̀ ẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí wọ́n gbé lórí nasiha ìfọ̀ ẹ̀sìn mọ́ni ẹ̀ ẹ wo bí imam ahmed ṣe lè lórí yahya bin ma'in yahya bin ma'in tó yẹ pé imam al-jashi wa ta'dil imam ìmáàmù àwọn tó yẹ sí pé ká sọ pé lágbájá ẹni aburú ni lágbájá ẹni rẹ ni ìmáàmù jẹ́ ìṣòro sáàdì yáyá bùnmáyé nínú àwọn mọ̀tẹ̀sẹ̀ dìbò ni wọ́n máa ń kà wọ́n sí nínú àwọn àfọ̀hábù jẹ́ ìṣòro sáàdì èyí náà ò yọ sábà ní mọ̀tàṣà jùlù nínú wọn ọ̀sọ̀pá láti jù nínú wọn àbí. ó pé oríṣiríṣi bẹ́jẹ́ ń lò pẹ̀lú àwọn ìmọ̀ kọ̀ọ̀kan yàtọ̀ ní tí òfin yọ nìyẹn. nínú àwọn àwọn tí wọ́n ń ṣe jẹ́pọ̀ àti tààdì àwọn kan bẹ wọ́n pọ̀ ní àmìtàṣà jùlù àwọn kan bẹ wọ́n pọ̀ ní àmìtàṣà ìlú àwọn kan bẹ wọ́n pọ̀ ní àwọn kan wọ́n pọ̀ ní àmìtàṣà ìlú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn sórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun kálukú wọn ló níbi tá a ti ń lò wọ́n àwọn àlùmọ̀tẹ̀kà dìdú àmọ́ ń lò wọ́n dáadáa ó níbi tá a ti ń lò wọ́n tá a dẹ̀ ní lu àwọn mọ̀tẹ̀kà ìlú ń bẹ̀ rárá a gbọ́dọ̀ lò wọ́n bẹ̀ àwọn mọ̀tẹ̀kà dìdú la gbọ́dọ̀ lò ó sì níbi tá a ti lo àwọn mọ̀tẹ̀kà ìlú tá a nílò àwọn mọ̀tẹ̀kà dìdú ó sì níbi tá a ti lo àwọn mọ̀tẹ̀kà dìdú gbogbo ẹ̀ pátápátá ló ní òsùn wọn jẹ́ nǹkan alápèjú ìjọ ọ̀gá yíyọ dáadáa torí àwọn mọ̀tẹ̀kà dìdú tán bá bá fi lè àdá tàdínù wọn nìyẹn máa mójú ìyẹn ni kí wọ́n máa sọ pé nìkan ẹni rẹ ni nítorí pé torí àwọn wọ̀nyẹn kódà bí èèyàn bá ṣe àṣìṣe kékeré báyìí wọ́n mú èèyàn lé lórí o ò ní lọ wọ́n lè kókó débi pé kódà kó o ṣàṣìṣe kékeré báyìí wọ́n mú ọ. táwọn ẹgbẹ́ bá ti lè fún yẹn ní pass mark táwọn ẹgbẹ́ bá ti lè tó bá ti lè kọjá lọ́dọ̀ wọn tó bá sọ pé ẹni ni ọ́ wàláì wàláì ẹ má wulẹ̀ wádìí ọ̀nà tó bá wọn yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wà lè dé kó kù gan kó tẹ̀lé kí wọ́n sọ pé ìyẹn yìí kó tẹ̀lé pé yọ bọ́ lọ́wọ́ wọn kí èèyàn wá bọ́ lọ́wọ́ wọn wọ́n yí pé kò sẹ́ni náà tó kéré sọ pé ẹni bú aláwọn tí wọn le gan pe sọ pé àwọn eriri rí di là lọ́dọ̀ wọn náà kọ́kọ́ láì bẹ́ẹ̀ ṣe máa ń lò wọn nù ó tún níbò míì èyí òun ìmọ̀ àdìsù nìyẹn kéde bí láti máa ṣàlàyé ẹni tó kóyàn gbà so nítorí pé àwọn nǹkan táwọn èèyàn mọ̀ torí wọ́n tún lè tọ́ bọ̀ náà àwọn èèyàn ó so wàláì mo mọ àwọn tí ń ṣe ilé dáadáa ọlọ́run bá àlekẹ́ lọ́sàn-án àwọn ọlọ́run bá àlekẹ́ lọ́sàn-án fún wọn mọ̀nà so ìgbà tí wọ́n lóyún Imam Ahmed bọ́n ṣe ń lóyún Imam Ahmed nìyẹn ẹ wípé Imam Ahmed àmọ́ ṣe dẹ́ ẹ wo bó ṣe lè mọ́ Yahya ibn Ma'in ẹgbẹ́ bí àpèjú ètí mọ̀ mọ́ lọ ẹ wo bó ṣe lè mọ́ Yahya ibn Ma'in ẹ wo bí Imam Ahmed ṣe lè mọ́ Imam Bukhari lórí ọ̀rọ̀ làzíyù ní Qur'an ẹ wo bí wọ́n ṣe lè mọ́ Imam Bukhari ìbéèrè yìí yẹ kí ń dáhùn rẹ̀ ọ dáhùn rẹ̀ ah èmi àti ọyá nǹkan ń kéwu máa kó gbogbo ohun tó ní kò lọ́dọ̀ mi ọjọ́ ìdájọ́ máa ń sìn so wọ́n ń bí kíní wọ́n ti ń ṣe nàfíhà fẹ́sìn ni so ló fi jẹ́ sí pé dákun àwọn táwa jọ nìyẹn manhajù wọn làwa fi ń tẹ̀lé tó bá sì ní nǹkan kan tá a sọ tí ò sí lórí manhajù wọn mú wá ọlọ́run jò lè mú wa mú wa ká tó ń bọ̀ ṣàlàyé ká tó kẹ́rì wa lórí pé bá ń ṣe rí gẹ́gẹ́ àwọn wà kó wa fún ọ pé orí ń tà sọ òun á wà kó wọn wá lórí pé bá ṣe ń sọ ọ̀nà pẹ̀lú àní ẹ̀yin tẹ́ ń sọ ọ̀nà dáadáa tẹ́ ń ṣe tasahula ẹ̀yin tẹ̀yin tẹ̀yin tẹ́ fẹ́ ba súnà nẹ́bì jẹ́ ẹ́ ẹ̀yin lẹ̀ lẹ́ni tẹ́ fi jọjà àwọn ẹni bú lọ. ṣùgbọ́n àwa ń ti wa gbogbo báwa ti ń ṣe pátá àwa ń gbìyànjú à ń sọ́ra wa lọ́wọ́ sì máa sọ wa pẹ̀lú gbọ́dọ̀ bá lórí pé àní jáde kó lójú ọ̀nà sàlàfíà iṣẹ́ àní jáde kó mẹ́rin bá ti ń ṣe láti máa ṣe àti ní gbọ́ ti yín bí wọ́n bá ti ń ṣe òun làwọn máa ṣe gbọ́ ẹ̀yin tẹ́ fẹ́ pè wá síbi pé ká má nìkan ṣe òun wàláyà ní gbọ́ ọlọ́run ní jáde gbọ́ ti yín títa àwọn sálàfù lójú ọ̀nà wọn làwọn máa tẹ̀lé nítawọ́ máa rìn wọn kò yẹ báyìí nísìnyí àwọn tí kìí ń ba súnà jẹ́ lójú kọ́ máa kámi lára wàláì wọ́n ń pe tí èsì súnà lóní súnà àwọn tí wọ́n ń gbá súnà mú wọ́n ń pe àwọn aláláṣẹ jù fáwọn èèyàn ẹ̀dá ń gbógun tì wọ́n ah, ọlọ́run bá alẹ́kẹ́ lọ́la yóò forí jì ọlọ́run bá alẹ́kẹ́ lọ́la yóò sànù ọlọ́lá ilẹ̀ ìlọ́wọ́ àtàwọn náà ẹ jẹ́ kí n tún mú àwọn ẹ̀rí mi wá látọ̀dọ̀ imam ahmed kẹ́lẹ́ báwọn tí imam عبد الرحمن بن يحيى بن خوقان قال أبو موسى بن بن عبيد الله بن خوقان صيبي عمه أنكوه أبو علي عبد الرحمن بن يحيى بن خوقان وأنا صيبي أمر نتوكل بمسألة أحمد بن حنبل عن من يتقلد القضاء فسألته إذا كان أمراء إمام أحمد المتوكل ẹni tó yẹ sí pé ìgbà yẹn ọlọ́ọ̀bà àdìgbà ti fi dá wa Imam Ahmad rinlẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìnira lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdánwò tó dé bá Imam Ahmad lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìnira àtàwọn àdánwò tó dé bá Imam Ahmad rahimahullahu ta'ala so Imam Ahmad ẹni yìí wá ní wọ́n bí Imam Ahmad léèrè al-Mutawakkil rahimahullahu ta'ala ọwá bí àwọn èèyàn dìde ìgbékalọ̀ béèrè béèrè lọ́wọ́ Imam Ahmad rahimahullahu ta'ala ó ní ká lọ béèrè béèrè lọ́wọ́ imam ahmed rahimahullah ta'ala nípa àwọn táwọn yàn láti fi ṣe adájọ́ lórí àlámàrí mùsùlùmí àwọn wo ni káwọn yàn káwọn kó ìdájọ́ àlámàrí mùsùlùmí káwọn kó yí lọ́wọ́ so wọ́n ní ká lọ bí àwọn imam ahmed lè rí pé ta ni káwọn yàn naam ó ní fasa'atuhu ó lè wá bí léèrè qala abu muzahim fasa'atuhu an yukhrija ilayya jawabahu abu muzahim wá ní òun wá béèrè lọ́wọ́ imam ahmed wípé ìbéèrè ìdáhùn tó bá fún mi tó bá fún wa lórí nǹkan ìdáhùn bá gbé jáde káwọn èèyàn rí so imam ahmed wá ṣe kí ni imam ahmed wá gbé ìdáhùn jáde ó wá ní wàhálì ní kọ́pùhù eléyìí ní kọ́pì kan eléyìí ní kọ́pì ìtí imam ahmed sọ lọ́jọ́ náà lọ́wọ́ ó ní bisimilahi rahman rahim lẹ́yìn tó bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́ọ̀ba ọba arrahman orúkọ ọlọ́ọ̀ba allah ọba arrahman arrahim والنسخة الرقعة التي عرضتها على أحمد بن حنبل النسخة الرقعة التي عرضتها على أحمد بن بن على أحمد بن محمد بن حنبل بعد أن سألته عما فيها فأجابني عن ذلك بما قد كتبته وأمر ابنه عبد الله أن يوقع بأسفلها بأمره ما سألته أن يوقع فيها. كوني لي بايني كوبي èyí tó yẹ sí pé òun gbé lọ fún imam ahmed muhammad rahimahullahu ta'ala lẹ́yìn tóun bi léèrè nípa àwọn tóun béèrè lọ́wọ́ rẹ̀ tó sì dáhùn lóhùn lórí ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó kọjáde fún òun yìí tó dẹ̀ pa ọmọ rẹ̀ láti abdullahi pé kó sáìn sábẹ́ rẹ̀ pẹ̀lú àṣẹ imam ahmed pé sáìn sábẹ́ kìíní pé nítorí ahmed muhammad sọ lélẹ̀ ó ní tí ọmọ rẹ̀ abdullahi tó dẹ̀ sáìn rẹ̀ عن عن أحمد بن ابن رباح سألت أحمد بن حنبل عن أحمد بن رباح قلهم بير رجل إمام أحمد بن حنبل نقع أحمد بن رباح فقال فيه أو إمام الرافقي إنه جهمي معروف بذلك tàwọn béèrè lọ́wọ́ rẹ̀ tàwọn béèrè lọ́wọ́ imam ahmed ahmed bin rabah èèyàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ orúkọ ni wọ́n dá wọ́n dá orúkọ fún imam ahmed imam ahmed sọ pé èyí àìdákọ̀ èèyàn yìí àìdákọ̀ èèyàn kò sínú ìlànà súnmọ́ ká máa dákọ̀ èèyàn wọ́n dárúkọ ìmáàmù ìyàlódò ìmáàmù ahmed ìmáàmù ahmed sì kọ̀ndẹ́mù ẹni yẹn ìmáàmù ahmed náà dárúkọ ẹ̀ ìmáàmù ahmed sọ pé ìnáhù jahniyun ma'rufun bi zalik jahniyu ni tí a máa tó gbajúmọ̀ pẹ̀lú ìròrí jahniya ẹ̀rọ kan níta ń sọ fún ọ pé tọ́ba bí ó lè rí nípa àyàn sọ bó ṣe rí fún wọn manhaju yẹn nìyẹn nǹkan tí màmá ahmed mo mọ̀ nípa mo sọ bó ṣe rí ẹ̀yìn kan wá rí láì fi ẹ̀wọ̀n rí láì fi sí manhaj tèmi rí lọ́dọ̀ mọ́mọ́ ahmed manhaj tèmi rí látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tí mo dẹ̀ ti mẹ́rin wá fún yín lórí ẹ̀ pé wọ́n àwọn bíi anabi léèrè gan nípa muawiya àti abu jaham anabi sọ ntọ́mọ̀ nípa rẹ̀ wọ́n lọ bíi anabi léèrè nípa abu sufyan ìyàwó rẹ̀ lọ bíi léèrè anabi sọ fúnyà ọ̀sọ̀rọ̀ fúnyàwó rẹ̀ lé lórí wọ́n lọ bíi gbogbo mọ́nà jáwọn afásálà fún rìn tí mo wá mú wá fún yín pé dẹ̀lí ìlú mi lélẹ́yìí ẹ̀wá kà sí láìsí ẹ̀wá lè kókó olórí ìlànà tí ọba fi ń nà mọ́ bàbá ń pè ní usulubu da'wa usulubu da'wa ni àbí usulubu burúkú ó ní nísìn wọ́n lọ bí imam ahmed léèrè nípa ahmed bin rabah ó ní sa'altu ahmed bin hanbal an ahmed ibn rabah ó lọ bí imam ahmed léèrè nípa ahmed bin rabah faqala fi innahu jahmiyyu ma'rufun bi dhalika وإنه إن قلد وإنه إن قلد القضاء من أمور المسلمين كان فيه ضرر على المسلمين لما هو عليه من مذهبه وبدعته. Imam Malik sọ pé ẹni yìí tẹ́ ẹ bá yẹn ní adájọ́ tẹ́ ẹ gbé àlámàrí àwọn mùsùlùmí lé lọ́wọ́ kọ́ máa ṣèdájọ́ lé wọn lórí káàna fi gbọ́rọ́ mọ́lá mùsùlùmí ìnira ń bẹ lára rẹ̀ tí ó bá àwọn mùsùlùmí. lima huwa alayhi min mazhabi wa bid'ati nítorí nítorí ń tọ́wà lórí ẹ̀ nínú mazhab àti dídá rẹ̀ tẹ́ ẹ bá lọ yàn án gbé àlámàrí àwọn mùsùlùmí lé lọ́wọ́ kọ́ máa darí àwọn mùsùlùmí kọ́ máa ṣèdájọ́ lé wọn lórí àwọn mùsùlùmí ò rí ìnira látara ọkùnrin yìí o nítorí dídá àti ń bẹ lára rẹ̀ àti nítorí mazhab burúkú rẹ̀. wàsáàtúhù àníbìnrin kọ̀láǹjì ó lóun tún bílẹ̀ nípa ibùdó kọ̀láǹjì kẹ́ra tàbá pààyàn ti ta lè yàn bú ni alhamdulillah àti gbọ́ ọlọ́run ti ti fi ìmọ̀ Muhammad rẹ̀ rẹ̀ wípé tí màmá Muhammad bá ti wú wọn ti mọ̀ pé ẹni rẹ̀ lélẹ̀ ẹni tó gbé lójú lórí mọ́tò ìmọ̀ Muhammad náà rí wàhálà o kó fẹ́ẹ́ kọ́lọ́mà àlejò láti rìn lẹ́wọ̀ ẹ̀jọ́ ọ̀dọ̀ sáà máa ń sìn so à ń bẹ náà balẹ̀kẹ́lá gbogbo àwọn tó ń pèkò sí súnmọ́ náà báyìí gbogbo aláà tó wù kán máa rí ọlọ́run balẹ̀kẹ́lá kọ́dà so ìmọ̀ àwọn mẹ́rin náà rí wàhálà ṣùgbọ́n nígbà tí màmá mẹ́rin tọ́nà balẹ̀ kẹ́lá ti fi orin lẹ̀ tán tọ́nà balẹ̀ kẹ́lá ti fi ẹsẹ̀ màmá mẹ́rin rìn lẹ̀ tán kó di wípé màmá mẹ́rin wọn lọ gbé àlámọ̀rí ẹ̀sìn bá ní kí ẹ dákun kí ni ká ṣe lórí ilé torí kọ́ńtì ẹni tó dúró dídí lélẹ̀ ẹni tí máa jẹ dá lélẹ̀ ẹni tó dúró ní gbogbo onírà tá a fi tán kò yẹ báyìí nìyẹn bí ṣe máa rí nìyẹn so wọ́n ní ọ̀dà a ti gbọ́ ìmọ̀ Muhammad ọ̀dà olùwà tún bí léèrè òun tó wá bí Imam Ahmad léèrè nípa Ibn al-Khalanji faqala fi Imam Ahmad wọn sọ yìí pé faqala fi àìbọ̀n Imam Ahmad tó wá sọ bákan náà nípa rẹ̀ mithla ma qala fi Ahmada ibn Rabah irú tó sọ nípa ahmed bin Rabah àtàkà sẹ́yìn yìí òun náà ló tún sọ nípa rẹ̀ náà wa zakara annahu jahmiyun ma'rufun bi zalik ó wá sọ wípé jahmiyun lòun náà ma'rufun bi zalik ó jẹ́ pé ó gbajúmọ̀ pẹ̀lú ìròyìn jahmu bin Safwan yìí wa annahu kana min sharrihim wa a'zamihim dọ́rọ̀rọ̀ náírà náà kódà nínú àwọn tó burú jù nínú àwọn jahmiya ni nínú àwọn tí ìnira Shu'aib ibn Sahal ó lọ tún wá bílẹ̀ nípa Shu'aib ibn Sahal faqala fihi mamadu tún sọ pé òun náà jahmiyu ma'ruf bi zalika jahmiyu lòun náà kò ní mẹ́ta wọ́n ń kó yẹn mẹ́ta díwájú mamadu kèétí ìsan o gbogbo ni mamadu ń kọ̀ndẹ́mù tó bá jẹ́ wọ ni wọ́n sọ pé gbogbo yẹn ni mo ń kọ̀ndẹ́mù ó dà kò sẹ́lẹ̀ kátó da lọ́dọ̀ rẹ̀ ó dà ní ma sọ tún bílẹ̀ rè náà ó ní jahmiyu ma'ruf bi zalika wasaaki wan Ubaidillahi ibn kí lọ fẹ́ sọ nípa eh, Ubaydullah bin Ahmad náà faqala fihi jahmiyyun ma'rufun bi hali ó ní ẹlẹ́ni òun náà jahmiyyun ma'rufun bi jahmiyyun tó gbajúmọ̀ lòun náà tá a máa pẹ̀lú ẹ̀ òdì mẹ́rin wasaltu wani ma'ruf bi abi shuaib ẹni tá a mọ̀ tó gbajúmọ̀ pẹ̀lú ọkọ̀ abu shuaib pẹ̀lú kúnyà abu shuaib ó lóun tún bílẹ̀ nípa rẹ̀ faqala fihi innahu jahmiyyun ma'rufun bi dhalika ó ní jahmiyyun lòun náà òun náà gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ òdì márùn-ún wasaltu wani muhammad عن محمد بن منصور قاضي الأهواز قلهم بلي نقع محمد بن منصور فجاء قاضي فجاء رجع الأهواز فقال فيه أما تصنقع سنكو إنه كان مع ابن أبي جواد وفي ناحيته وأعماله kódà òun náà wà pẹ̀lú onídídíà máa ibi àbí duhad òun náà wà pẹ̀lú ẹ̀wọ́n jọ ń ṣe ni illa annahu kana min ansalihim wala a'rifu ra'yahu so ó ní ẹnumọ́ ni pé òun ò mọ ìròyìn tiẹ̀ ṣùgbọ́n òun náà ó wà pẹ̀lú àwọn onídídíà ẹ̀yọ kúrò òun náà ń bá àwọn onídídíà ṣe ẹja dànù òun ọ̀kan máa rori tiẹ̀ dé bóyá jà ní lòun náà ni bóyá ni ìmọ̀ rori ẹ̀ ṣùgbọ́n ẹnu wípé mo mọ̀ pẹ̀lú àwọn onídídíà yẹn níṣẹ́ ń bẹ pẹ̀lú wọn ní máa lọ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn máa lọ ń gbogbo bá wọn rò pọ̀ pè wọ́n sí ìnáwó rẹ̀ pè wọ́n sí dákun mo fún ọlọ́mà jọ sọ ń tọ́ bá sọ wasaltuhu an ibn ali wasaltuhu an ibn ali ibn jaad ó lóun béèrè lọ́wọ́ rẹ̀ tó dá ibn ali ibn jaad nǹkan فقال أسوقي أمام رسولك كان معروفا عند الناس بأنه جهمي مشهور بذلك kódà àwọn gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn wípé ẹni tó ń béèrè lọ́wọ́ mi kódà bí tó ń burú dé ó tún gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn wípé jahmiyu ni tó gbajúmọ̀ pẹ̀lú ẹ̀. ثم بلغني عنه الآن أنه رجع عن ṣùgbọ́n ó ti èrò ti wá dọ́dọ̀ mí níṣẹ́ pé wọ́n ló ti ọ̀rọ̀ ó ti ọ̀rọ̀ já àkóhùn bí ìròrí gbà níyàyé o ó ní yọ̀nà sílẹ̀ wàsáàtì wà ní fath munsahal sọ́hìdì mazalimi muhammad bin abdullahi di baghdad ó lóun tó bèrè lọ́dọ̀ òun tó bèrè lọ́wọ́ imam abdul náà nípa fath munsahal àwọn ni nítorí imam abdul sọ pé faqala jahmiyu ma'rufun bi dhalik jahmiyu lòun náà ó gbajúmọ̀ pẹ̀lú ìròrí jahmiyu bin safwan min asabi bishir al-marisi ó ní min asuhadi bishiri almarisi nínú àwọn èèyàn bishiri almarisi lọ́wà wà laysa jambari an yi kollada mislihu shay'an min umuri muslimina lima fi zalika min ad-darar wọ́n ní ìròyìn báyìí sì ni má má rí ní ìròyìn báyìí ni ọ̀tọ̀ ká fi ká gbé àlámọ̀rin mùsùlùmí lọ́wọ́ nítorí aburú tá mùsùlùmí kan látara rẹ̀ wọ́n sá ti hu àníbìnrin ó lóun wá bèrè lọ́dọ̀ rẹ̀ òun tún bèrè lọ́wọ́ Imam Ahmad nípa ibn fàájì fọ̀kọ́lá mọ̀tẹ́jọ́ ń sọ́yìnbó hawa ó ní oníjíjíà ní onífẹ̀ẹ́nú ni wàsáàtú wa ní ibrahim ibn attab ó lóun tó bèrè lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ imam ahmed nípa ibrahim ibn attab fọ̀kọ́lá láàárín kò ó lóun imam ahmed sọ pé ní ìmọ̀ ilá anáwó kánà min afraj bish almarisi ó ní ẹnu wípé mọ̀kànmá wípé nínú àwọn èèyàn bishiru almarisi ni ọ̀yàmbárí ọ̀yàbáyé àyẹ̀ṣẹ̀dọ̀rọ̀ ولا يقرب ولا يقلد شيئا من أمور المسلمين فينبغي أن يحذر أو الصافي ولا يقرب كما فمر ولا يقلد شيئا من أمور المسلمين قاس ما بين كتالي لو ما وعلى ما يا مسلمين دي كما داريه قولي بين لا أعرفه إلا أنه كان من أصحاب بشر المريسي فينبغي أن يحذر ولا يقرب ولا يقرب ولا يقلد شيئا من أمور المسلمين أه؟ أعبد بي على المسلمين لو náà ilé yìí báyìí àwọn ní wàfíl jùmlàtì ní àkótán gbogbo ẹ̀ o ní pé inna ahlal bidai wal ahwa la yanbaghi an yusta'ana bihim fi shay'in min umuri muslimin pé ní àkótán ní ìkó gbogbo ẹ̀ lẹ́nu pọ̀ ní pé dájúdájú àwọn onídídá àwọn onífẹ̀ẹ́nu ọ̀tọ́ káwá àrànlọ́wọ́ pẹ̀lú wọn níbi nǹkan kan náà wà lámàrin mùsùlùmí فإن في ذلك أعظم فإن في ذلك أعظم الضرر على الدين فإن في ذلك أعظم الضرر pé ń bẹ nínú ìmọ̀ ṣerú nǹkan báyìí ìnira tó tóbi jùlọ fẹ́sùn máa máa àléyí رأي أمير المؤمنين أطول الله بقاءه من التمسك بالسنة والمخالفة لأهل البدع. Oni tonti, oni Imam Ahmad Yohan bọ̀rọ̀ lẹ́wọ́n ní tonti pé àmà àmà àmírù mùmìnì, tó wà lórí ẹ̀ kọ́lọ̀n bá gún lẹ́nu, kọ́lọ̀n jẹ́ kó pẹ́ láyé, kọ́lọ̀nkọ́ba gúnlẹ̀ ní dáadáa pé a mọ̀ pé ìmáàmù ní tí àmírù mòmí níwà lórí ẹ̀ o ní àtàmọ́ tí kò bí súnà ó gbá súnà mú ó sì ya tàwọn ní dídí àti tó bá ti jẹ́ pé ìròyìn ká mọ àmírù màrí àlùmọ́tàwákè ọlọ́run bá lè jẹ́ sànù rẹ̀ pẹ̀lú dáwà imam ahmed ó ní ó ní àmírù ẹlẹ́ka ọ̀hún tí mama ahmed bá lò nínú àwọn alákọ̀ọ́kọ́ fìyà jẹ ni ẹlẹ́ẹ̀kejì fìyà jẹ ni ẹlẹ́ẹ̀kẹta fìyà jẹ ni lọ́lọ́run bá àlékẹ́lá wá ní kí ọlọ́run ní kí dáwà Imam Ahmad kọ́lọ́run bá àlékẹ́lá tó ní kó kàn sí dáadáa òun lọ́run bá àlékẹ́lá wá ní kó yọ Imam Ahmad fóònù nínú ìyàtọ̀ títí ń jẹ́bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Muhammad wa sọ wípé kò ní gbogbo àkótán ni pé gbogbo àwọn tí a kó wá síwájú mi ẹ má fi ẹnìkan kan joyè nù wọn ẹ má fi ẹnìkan ẹ má di àlámọ̀rí mùsùlùmí yí ẹnìkan kan lọ́wọ́ nù wọn nítorí wípé àwọn wọ̀nyí kò tọ́ ká wà ràn lọ́wọ́ pẹ̀lú wọn níbi nǹkan kan náà àwọn àlámọ̀rí mùsùlùmí torí pé ìnira tó tóbi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó bá àwọn mùsùlùmí tá a sì mọ̀ yí pé n tí àmírù mìíràn wà lórí ẹ̀ kọ́nà kọ́nà tí kò pẹ́ fún wa kò ní kí wọ́n bá súnà mú àtàmọ́sókò bí súnà hmm? wọ́n sì wà lórí mọ̀kọ́ lásà wọ́n wà lórí ìyapa sí àwọn onídídà tó ń torí ẹ̀ ń tà sọ fún wa ni pé lórí ìlànà táwa yẹn o a máa ti ẹ̀nìkan kan àwọn onídàájọ́ yẹn. ẹ dákun nínú eléyìí náà ẹ rí i pé Imam Ahmad rahimahullahu ta'ala so ẹ rí i pé wọ́n ṣàlàyé gan wọ́n dẹ̀ dárúkọ àwọn èèyàn wọ́n dẹ̀ ń kọ̀ndẹ́mù wọn wọ́n dárúkọ àwọn èèyàn wọ́n ń kọ̀ndẹ́mù wọn fẹ́ sọ lórí eléyìí báyìí náà kí lẹ fẹ́ sọ sí màmá mọ̀dì náà sálákejì ni wọ́n ni ẹ̀dá kan gbìyànjú ẹgbẹ́ káyé mọ ibi tẹ́ ẹ wà kò sí iye báyìí mọ́nàbù yìí mọ́nàbù yìí làwọn ń tẹ̀lé ṣé sábà bí wàá lè rí nípa èèyàn kan tá a bá mọ̀ nípa rẹ̀ làwọ̀ sọ èyí báyìí nítorí wípé ẹ máa ń gbà tí wọ́n di àwọn àyímọ̀ wa náà léèrè ànábì sallallahu alaihi wasallam àtàwọn tó rìn lórí manhaj ànábì sallallahu alaihi wasallam wọ́n bí wọ́n léèrè nípa èèyàn ànábì sọ tó mọ̀ nípa wọn. èsì mi náà bá sọ tí mo mọ̀ nípa èèyàn nísìnyí tẹ́nìkan máa sọ wípé tẹ́nìkan máa sọ àyàfi tẹni tó bá mọ̀ pé òun fẹ́ yapa sí mẹ́nàjà lè túnú ṣẹ̀jẹ̀ máa lókù kò ní ìṣubú dáwà ni kò ní kíní kan irọ́ lè ń pa ọ̀rọ̀ ìṣubú dáwà kọ́ ẹ bọ́ta ẹjọ́ tí ń dààmú yín fáyé ẹ̀kọ́ tí ń dààmú yín fáyé ẹ̀kọ́ bẹ́ẹ̀ lè ṣòdodo kò yí báyìí ní ṣètò ọlọ́run gidi gan wa kò yẹ báyìí nìsín ṣùgbọ́n mo kọ́ kọ́ fẹ́ dúró síbí iná nítorí àsìkò wa níṣà máa tún máa tẹ̀síwájú lórí àwọn àlàyé títí tọ́lọ́mọ bá àlejò láti ń di ní tí òdodo kọ́ hàn sí gbogbo àwọn tí wọ́n á òdodo tọ́lọ́mọ bá àlejò ló ti ní kí ìbàjẹ́ kọ́ hàn sí gbogbo àwọn èèyàn àtàwọn oníbàjẹ́ ṣàlá ilẹ̀ ìrànlọ́ abẹ́lẹ́ ọba àlejò lákọ́ mẹ́jẹ ká sọnù lẹ́yìn tọ́lọ́mọ bá àlejò sọnù mọ́ wa tọ́lọ́mọ bá àlejò lákọ́ mẹ́jọ yẹn nura kó ní òdodo lẹ́yìn tọ́lọ́mọ bá àlejò sọnù mọ́ wa akóni mẹ́ta tún